ògo ògo ògo mo ní ògo ògo ògo ẹ ké aleluya ògo ẹ jẹ́ a jọ ké aleluya o ògo ògo ògo ògo dádì ògo ògo màmá sọ̀rọ̀ ògo ògo ògo ẹ jẹ́ a jọ ké o ògo ògo àlàáfíà kó bá gbogbo ènìyàn fún àkókò yìí o kéré o ẹ kú lé níbí o ẹ káàsán o gbogbo ènìyàn tó ń gbọ́ mi. ẹ mà káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ìyálẹ̀ta ẹ mà káàsán lórílẹ̀‐èdè bìmíràn ẹ kú àjèjì àjìn mìíràn mo ní ẹ káàsán ẹ ẹ kú ìyálẹ̀ta ẹ gbogbo ẹ kú ọjọ́ o bí Jésù bá fa láyọ̀ láwùjọ jọ́sìn ní ilé ọlọ́run mo kí wa ní ìkí ọlá ìkí ọlà mo kí wa pé àlàáfíà kó bá gbogbo ènìyàn àwa la ó máa wá ẹ̀yin làwa yóò máa dé bá àwọn tó bá ní a má wá làwa ò ní dé bá nítorí pé ọlọ́run ló ní agbára èmi a máa sọ pé ta ló lágbára Jésù ló lágbára àtògo lórí ayé mi o Jésù ló lágbára ọba títí láé ta ló lágbára Jésù ló lágbára àtòkò ẹ jẹ́ a kọrin Jésù ló lágbára ọba títí láé mo kí gbogbo ènìyàn lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ìkànnì yìí wàábì Karim ẹ mà káàsán. mọ̀ túmọ̀ tẹ́ kọ yìí o. ẹ kò mọ̀ wípé àwa ni mẹ̀kúnnù ni ìyà ń jẹ gbogbo wa náà nìyà ń jẹ ọlọ́run ní jẹ́ ìyà ò jẹ wá lórúkọ jésù kọ́láwọlé elizabeth ẹ mà káàsán múlíkàtì mọ́mìmí ẹ káàsán o ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lórúkọ Jésù àwùjọ rí àánú gbà. ìdáhùn sí ìbéèrè wa a fẹ́ yànnàná àwọn ọ̀rọ̀ kan ṣẹ́rí tí ènìyàn bá wà dádì àbí mọ́mì àbí olùgbọ́ mi tó ń gbọ́ mi màá fẹ́ jẹ́ èmi ò ní àkọọ́lẹ̀ kankan torí àwọn kan máa ń béèrè lọ́wọ́ mi pé dáàdì ọ̀nkú bí ọdún máa ń sà dákun gbé ìwé àkọọ́lẹ̀ rẹ tó máa ń kọ àwọn mẹ́sẹ̀gì tó máa ń sọ yẹn sí wa wọ́n ní bó o bá bí mi màá rí sọ ṣùgbọ́n mo lè má ní oore ọ̀fẹ́. láti lè kọ́ọ́lẹ̀ ṣùgbọ́n gbogbo rẹ̀ ọlọ́run kò sí mi lọ́pọ̀lọpọ̀ ẹ káàsán gbogbo ènìyàn yín káàzán ẹ mà káàsán kí wa o bí ẹ ṣe ń wọlé aṣíwájú Felix ẹ káàsán o adé adé níran mámì mi ẹ káàsán. Ah, èmi ọmọ ọba náà ni ẹyẹ méjì ò kì í jàṣà bẹ́ẹ̀ bá pè mí lọ́mọ ọba màá dáhùn bẹ́ẹ̀ pè mí lábíọ́dún màá dáhùn bẹ́ẹ̀ pè mí ní àbíkẹ́yìn elédùnmọ̀rì èmi náà ni bẹ́ẹ̀ sì wá wò sùsùn tẹ́ni jí o general overseer gbogbo yorùbá nation àwa náà ni torí pé orúkọ rẹ ò ní wọ̀kùn ẹni bá rorúkọ rẹ̀ kó jẹ́ ọ̀tọ̀ ló jórúkọ burúkú tórúkọ òun ò ṣeé pè láwùjọ ọmọ rẹ ò ní borúkọ rẹ jẹ́ ilé rẹ ò ní ilé rẹ ò ní dahoro a ọ̀rọ̀ tèmi dáfìrì gbọ̀ngbọ̀n ó lọ sílé bàá wa kan bàbá mi àbí ẹ ṣáà mọ̀ pé wọ́n ní ẹni bá bú àwọn tàná ó bú baba ńlá baba rẹ̀ náà ni ẹ. Eh, àbí bí Yorùbá ṣe sọnù ṣùgbọ́n a ò bú wọn à ń pè wọ́n ṣàkíyèsí. a máa mú ọ̀tún òsì iwájú àti ẹ̀yìn a ó so pọ̀ a ò ní so irun iwájú mọ́ pátìpàkọ́ kó má bàa di wàhálà fún wa ṣùgbọ́n a ó jọ yànnàná àwọn ọ̀rọ̀ kéékèèké kan wò bàbá wa fẹ́ babalọ́lá tẹ́ ẹ mọ̀ pé álọ̀mù ló máa ń dá itọ́ ẹnu ìgbín wọ́n gbó lẹ́nu wọ́n sì mọ̀rọ̀ sọ kódà awíkoko lójú ọlọ́rọ̀ ni wọ́n akọ níwájú adájọ́ tí gbogbo èèyàn mọ̀ ṣùgbọ́n sàn wí ire àbí wọn ò wí ire mami bá mi ṣe ọ̀rọ̀ yìí máa láìkẹ́ máa lọ́ọ̀fù àṣà wa ń bínú tó bá ti ń láìkẹ́ tó sì ń lọ́ọ̀fù rẹ̀ tó dẹ̀ ń pín fọ́mọ ẹlòmíì ìbànújẹ́ ò ní wọlé tọ̀ ẹ́ o ò ní rí nǹkan gbégbégbè bí òṣèlú bí ọmọ wàá dẹ̀ máa rógo lò ògo Elédùmarè á sì máa jẹ́ tiẹ̀. Hmm mo ní ṣé n tí bàbá fẹ́ sọ yẹn ṣó ń lọ nà àbí ilẹ̀ ti wà torí pé tá a bá ń sọ nípa orílẹ̀-èdè a ní láti gbé e yẹ̀wò ká wò ó dáadáa fínífíní wọ́n sì sọ pé ká má ní ẹnu àgbárùn lèmi ọmọ ọba Bíọ́dún fi ń béèrè pé ẹjá wò bẹ́ẹ̀ o. ohun àkọ́kọ́ ni pé bàbá ní ẹ má má dá Tinubu lóhùn ẹ má dá Àtíkù lóhùn ẹ má farúgbó joyè àbí ńgbà àbá fàgbà joyè ẹ dákun sọmọdé ni ó joyè ẹ ṣe àwò wọn ni mo wá mo wá wò sùn ńgbà tá ni a máa fi arákùnrin àwọn sixty sixty wọn ni tó bá ti kọjá sixty sixty ẹ má fi wọn joyè. mo ní ẹjẹ́ wa wò láti ìbẹ̀rẹ̀ ilẹ̀ location four one nine ṣé bó ṣe ń lọ yìí ṣé àfi ọjọ́ orí la fẹ́ sọ ń pa rẹ̀ lákòókò tá a wà yìí àbí kí olúkúlùkù kó ní orílẹ̀-èdè tiẹ̀ èmi wò ó lóríṣun tó fojú sùn wò ó. ẹ̀yin Yorùbá sì sọ pé ohun wa bá fojú sùn wò òun ló máa ń gún igi gogoro má gún mi lójú òkèèrè la ti ń wò ó ẹ̀yin máa mi náà lẹ sọ bẹ́ẹ̀. ẹ já wá wò ó ká tó wá gbé àwọn ọ̀rọ̀ kàǹbàtì kàǹbàtì àwọn ọ̀rọ̀ hàrìmọ̀ hàrìmọ̀. tó ń bẹnu rẹ̀ síta. kí ni ọjọ́ orí ṣe pẹ̀lú orílẹ̀-èdè ohun àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ṣé ìlú tá a wà nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ yìí ǹjẹ́ orí ọgbọ́n orí bàbá tún sọ pé ẹni tó gbọ́n ṣáṣá mo ti yorùbá sì sọ pé ẹbí eh, eku agége tó gbọ́n tinú tẹ̀yìn ẹ̀bì tí ń pa ká máa wà ní eku ẹ̀gọ̀ lóbìkìtì ló wá ń kú ọ̀pọ̀lọ́ tó ń lara eh, mọ́lẹ̀ ó ń kú ká máa ní ètò alágẹmọ tó wà ń rìn jọ̀wọ́ ni kú ní mú ẹnìkan. ó ní mo ṣe sọ pé ǹjẹ́ ọ̀rọ̀ Adéníyì Jubril ẹ mà káàsán ẹ nírìn nǹkan gbégbé bí òṣèlú bí ọmọ mo rí yín o ẹ káàbọ̀ ẹ já wá jọ wo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọlárẹ̀wájú làwà ẹ mà káàsán ẹ já jọ nànàná rẹ̀ ẹ já jọ wò ó wọ́n tún ní ẹni tó gbọ́n ṣáṣá àwòrò ṣáṣá tó gbóyìnbó tí ó yìnbó ẹnu rẹ̀ dá gerege tó sì le lára tára rẹ̀ pé tó lè ṣiṣẹ́ forty eight hours ló yẹ ká sọ wípé kó wá jẹ ààrẹ location four one nine ǹjẹ́ ààrẹ ló kàn lọ́wọ́ yìí Hmm. ọlátúnjì akíntadé wọ́n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀gìn àbí ṣé ọ̀rọ̀ ẹ̀gìn ni àbí ẹ̀gìn o Oǹdó náà ń sọ ẹ káàsán. òun náà la bá fẹ́ wò mo sì fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kéékèèké kan sí láàrin. nígbà tí orílẹ̀-èdè yìí ti bẹ̀rẹ̀ láti 1960 títí ayé àwọn bàbá Awólọ́wọ̀ Akíntọ́lá àti kí ni ó ṣẹlẹ̀ láàrin ilẹ̀ Yorùbá ibẹ̀ yẹn kọ́ là ń lọ lẹ́nu ibi tá à ń lọ rèé ọ̀rọ̀ tí bàbá yìí sọ̀kalẹ̀ la fẹ́ mú lò. Afẹ́ Babalọ́lá wọ́n ní yunifásitì èló ni wọ́n ń gbà fún owó ilé ìwé ní Afẹ́ Babalọ́lá èló lowó ìwé èló ní owó handout èló lọmọ iléèwé yẹn san bàbá afẹ́ fúnra wọn fúnra wọn ẹ̀kọ́ èló ni wọ́n san nígbà tí wọ́n lọ sí eh, standard school nígbà tán lọ léèwé tán lọ àwọn standard school tán lọ ńgbà náà àwọn modern school àti àwọn tán lọ èló ni wọ́n san èló ni e, ẹ̀kọ́ iléèwé tí wọ́n kà èló ni wọ́n san lákòókò náà kán wá wo yunifásitì tí àwọn gbé kalẹ̀ lákòókò yìí. lónìí first class first class làwọn máa ń gbé kiri níbo ni wọ́n ti ń lo first class yẹn. dádì mami láti 1983 ta ló jẹ ààrẹ orílẹ̀-èdè tó wà ńbẹ̀ lákòókò náà títí di àkókò yìí àwọn wo ni wọ́n tún jẹ́ olùlàta tá a lè pè pé ó ń là wọ́n láàárín tí kì í ṣe àwọn àṣejọba tá a ṣe wà ńbẹ̀ ju Goodluck Jonathan Ebele. àwọn tí wọ́n jọ wà nínú kánkọ́ọ̀sì yẹn àwọn ara wọn ìfẹ́ ara wọn àwọn tán jọ lọ skul nígbà kan náà àwọn relative ara wọn ni wọ́n ń kira wọn bọ̀dì ẹbí ara wọn ni wọ́n ń kó síbẹ̀ kí ni ìyípadà láàárín agboolé mi sí agbo ilé rẹ ẹ ṣáà wò ilé bàbá tèmi ilé bàbá tiẹ̀ ẹ̀ẹ̀mélòó bó ṣe lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ló ti gbé ọ̀dà tó ti kunlé bàbá rẹ̀ ẹ̀ẹ̀mélòó lèmi ti gbé ọ̀dà àtẹ̀láìkì. Like ẹ dákun ẹ yé pè báyìí ẹ yé pè ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ fẹ́ fún àwọn tán flag l'opportunity ni. àwọn ara wọn à ń béèrè lọ́wọ́ bàbá afẹ́ ayọ̀ babalọ́lá kì í ṣe ebú dáàdì a zan àwọn ọmọ yẹn lọ ilé ìwé as a professional gbogbo ohun tí wọ́n kà ní ìwé mi ò mọ ohun tí wọ́n gbé jáde. dádì àwọn ọmọ yín mélòó ló ń gun ọ̀kadà ní ilé Ifẹ̀ àwọn ọmọ yín mélòó ló wà ní gẹtìmọ́ọ̀nì tí wọ́n ń ṣílẹ̀kùn fáwọn olówó. ṣùgbọ́n ọmọ tèmi ọmọ tiẹ̀ wọn ò ríbi lọ. dáàdì afẹ́ lákòókò tẹ́ ẹ kọ́kọ́ lọ United Kingdom and um, London èló ni London embassy àbí UK embassy nígbà náà ni wọ́n gba fisa èló ni Nigeria airway tó ń gbé èèyàn láti Nàìjíríà àṣẹ tíkẹ́ẹ̀tì láti bí lọ sílùú òkè òkun ta ló tiẹ̀ ń lọ dáàdì nígbà náà àwọn yàrá tẹ́ ẹ kọ́ sí afẹ́ yẹn ní school yunifásitì yẹn afẹ́ babalọ́ yunifásitì yẹn èló ni wọ́n san nínú yàrá aládàágbé yẹn mami you are here now gbogbo yín tẹ́ ẹ wà níbẹ̀ tẹ́ ẹ ń béèrè béèrè lọ́wọ́ wa pé ẹ deny Tinubu o ẹ deny eh, Buhari o ẹ deny àwọn arúgbó wọ̀nyí dádì ṣé deny ló kàn you introduce to us pé àwọn tó wà professional tán lè speak english dáadáa ṣebí ayé lẹ́wà nígbà tí ọ̀dọ́ ṣòwò rẹ tó jáde wá i'm not praising ṣòwò because i'm not ready to praise anybody except my god but ọ̀rọ̀ ló débẹ̀ báyìí ojú ayé àmì yín àṣẹ lọ́yà ni ẹ rí i pé wọ́n gba ìwé Ṣòwòrẹ́ àti gbogbo ohun tó ní tán dẹ̀ dádúró sórílẹ̀-èdè yìí tẹ́ ẹ ní kò lè díje fún ààrẹ ọmọ ọdún mélòó ni George Weah ní France dádì nínú arúgbó ara yín ẹ wo iye ọdún tí Mandela lò nínú ọgbà ẹ̀wọ̀n ẹ wo iye ọdún tó fi ṣàkóso South Africa ó yí ọ̀ǹda rẹ̀ mélòó nínú yín ẹ̀yin àgbàlagbà òṣì wọ̀nyí tẹ́ ẹ lè yọ̀ǹda ara yín pé a ò lọ fún ipò kan mọ́ sàfitíkẹ́ẹ̀tì tẹ́ ẹ fi ń dá yunifásitì ilẹ̀ àwọn mélòó ló wà lábúròdì tán fẹ́ kọ́ yunifásitì sí nàìjíríà tẹ́ ẹ fún torí pé ẹlòmíín lè sọ pé òun gba orí ọ̀fẹ́ òun fẹ́ jẹ́ káwọn èèyàn máa lọ skul ọ̀fẹ́ ní yunifásitì ní nàìjíríà ẹjá wá bẹ̀rẹ̀ látòrí àwọn yunifásitì wọ̀nyí dádì wọ́n mà kàwé lóòótọ́ wọ́n mà gbóyìnbó òyìnbó dá sáká lẹ́nu ṣé àwọn tán lọ sí yunifásitì dùbẹ́ẹ̀ àbí tán lọ sí yunifásitì Ọbásanjọ́ níbo ni wọ́n ti ń ṣiṣẹ́ ẹ máa fún wọn ní lẹ́tà ni wọ́n páàsì wọn ò páàsì ẹni tó ṣe agriculture ó wà ní báǹkì ó wà lórí ló ṣe káṣíà mo fojú rí ni o èyí tó ṣe engineering tó yẹ kó máa dérin pọ̀ kó ń sùn sábẹ́ mọ́tò kó máa ṣe mẹkáníìkì dádì òun ni secretary of a governor ó wà lọ́fíìsì governor o kílẹ̀ a sì ẹ sì kọ́ wa pé ẹnikẹ́ni tó bá lọ yunifásitì àbí tó lọ poli n tá a bá ṣe níbẹ̀ ni ká lọ practice. àìmọye ẹni tó rí ìdí law gẹ́gẹ́ bíi tó gba sáànì tó ka gbogbo ìwé tí ò lè practice ní Nàìjíríà níbo nígbà tí ò bá rí owó tó fẹ́ fi wọ ẹgbẹ́ bar association ẹ wá wò tùtùtù sí nísìnyí gẹ́gẹ́ bí olóṣèlú ti yín ẹ má bínú sá o ẹni káàdì náà yàn wọn yẹn ok ta lẹ fẹ́ wá mú wá fún wa o tó kàwé tó jẹ́ ọ̀dọ́ ṣé àwọn tó wà ń bẹ̀ yìí náà la fẹ́ mú wá àbí láyé dàgbà ó parọ́ parọ́ parọ́ parọ́ ayé rẹ̀ fọ́. Arẹ́gbẹ́ ṣe ṣòkòtò sọ́ọ́rọ́ kò délẹ̀ kò dókè ó ń da ìlú rú. òjẹ nílé orò jẹ nílé egúngún ìyẹn la fẹ́ fà kalẹ̀ gbogbo yín ò dẹ̀ kú ẹ dẹ̀ lọ́pọlọ ṣùgbọ́n nísìnyí ẹ lè máa sọ fún wa pé ẹni tó lè fi èdè òyìnbó sọ̀rọ̀ èdè òyìnbó tẹ́ẹ̀dẹ̀ gbé kalẹ̀ yìí òun lẹ́dẹ̀ fi bà gbogbo nǹkan jẹ́ èdè ìlú òyìnbó tẹ́ẹ̀ lọ mú wá civilization tẹ́ẹ̀ gbé wọlé yìí òun ló kó bá wa mo fẹ́ mu tí bàbá mi mògì omi gbóná kan náà lájọ ń mu mo fẹ́ mu aṣọ ọ̀tà bàbá mi ní bumi sínú àmù nínú ẹ̀yìnkùlé mo lọ mú tutù bí nǹkan mi omi tutù kan náà lájọ mu ara rẹ ò yá ń lo òyìnbó afẹ́fomi gbóná tẹra wọ́n ní o máa mu aṣọ ọ̀tà tó jọra wọn ìwọ ni ẹni tí ara rẹ̀ dá ṣáká tó jẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ mélòó lẹ gbà láàyè ǹjẹ́ ẹ̀yin gbàgbé ẹ ṣé ẹ lè ẹ lè gbé Buhari lọ sí kóòtù ṣé Buhari nígbà táwọn ọ̀dọ́ yarí lọ́jọ́ kìíní àná tán youth gba ọ̀dọ̀ Buhari lọ ní twenty fifteen sixteen seventeen eighteen tẹ sọ pé tí Buhari bá ti kú òun bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ ló kàn ẹ̀ sà ibo lẹ gbé òfin yẹn sí. Si níbo lẹ fi òfin yẹn sí kò yé mi o ṣé Tinubu tó ń rọ ni tó ń sáré president ń sìn ẹlẹ́sẹ̀ káàbọ̀ ṣé ó kú òfin yẹn ńkọ́ Ọ̀ṣínbàjò ṣòfin yẹn kú òun bẹ́ẹ̀ ṣùgbọ́n látijọ́ tẹ́ ẹ ti jẹ́ olóyè sáàni ọlọ́rọ̀ ńlá níwájú adájọ́ kó o sọ̀rọ̀ kádájọ́ yọ̀gò dádì ọjọ́ wo ni wọ́n ní wọ́n ti mú Sunday ọmọ Adéyẹmọ àbẹ́ ẹ̀gbọ́ dádì ẹ gbọ́ nípa Sunday ọmọ Adéyẹmọ kí ló dé tó jẹ́ ní tó bá tó bá tó bá please mind yín lẹ máa ń ṣe gẹ́gẹ́ bí olùkọ́ àti olùdásílẹ̀ ó yẹ ká lè máa sọ. pé àwọn tá à ń là kọjá wọ̀nyí ẹ dákun ẹ fún mi níṣẹ́jú díẹ̀ wọ́n sì ń paná tán tán náà. ẹ má bínú. ṣé bá a ṣe ń gbọ́ yìí ó ó mú àwọn kankan dání tó yàtọ̀ sí pé wọ́n sọ pé o ẹ wá kóra yín jọ àbí ṣé ẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè lénìí ó ní ṣe pẹ̀lú àwọn àgbà ẹ̀yin àgbà náà lẹ̀ ń pa ọmọdé jẹ. ẹ̀yin àgbà ni ò jẹ́ kọ́mọdé ó fẹ́ gbérí. àwọn kan náà wò ṣùṣù àwọn náà ní skul o mọ́mì pín ọ̀rọ̀ ilé ni. kí ló lè fà á tí ẹni tó ní yunifásitì tó dẹ̀ ní ọmọ yunifásitì yẹn lòun fẹ́ fi dájọ́ ẹ pa Timothy ẹ tún fi ẹ̀gbọ́n rẹ̀ ẹ tún lérí pé ibi tí àbúrò rẹ̀ lọ làwọn náà ó lọ ẹ rí i pé ó ti wá di àtagúngún tá à ń fi símú ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ò tiẹ̀ wá yé mi mọ́ ó wá ń burú sí jáì torí pé bá a bá gbọ́rọ̀ míì lẹ́nu ẹyẹ á dàbí pé ká finá jọmọ ẹyẹ bẹ́ẹ̀ sì ni kò síṣẹ́ tí ọmọ ẹyẹ fẹ́ ṣe fún ìyá ẹ̀ ju kó fò lọ. ẹ ibi tẹ́ ẹ ti fẹ́ máa rówó òun lẹ̀ ń lé àwọn tán fẹ́ dá ẹ̀kọ́ ọ̀fẹ́ lẹ̀ ẹ fẹ́ jẹ́ ó lọ ẹja máa lọ sórí ọ̀rọ̀ tiwa ẹ sà àwọn tó máa dá ẹ̀kọ́ ọ̀fẹ́ lẹ̀ ẹ fẹ́ jẹ́ ó ṣẹlẹ̀ Ọbásanjọ́ ní yunifásitì pásítọ̀ ní yunifásitì wòlíì ní yunifásitì ìmáàmù ní yunifásitì gbogbo yín lẹ yunifásitì ẹlẹ́ ń béèrè pé kí náà ó máa da gbogbo yín lẹ níbi tẹ́ ẹ ti ń ta jẹnẹrétọ̀ ẹ jọ kí wá ní ìyàtọ̀ Anything tata kò lè sọ pé káyé aláta ó mà sí nínú ọjà ẹni tí ń tepo kò lè gbógun tẹni tí ń kọ̀pẹ́ torí ó mọ̀ pé tí ò bá kẹyìn báwo ni ó ṣe mépo. ẹni tí ń fọ̀rọ̀ jẹun ṣé tó bá ròdi a máa dunnú ni torí ọmọ pé òun nìkan lọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ ẹ̀yin wọ̀nyí ni ò jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá ó tò because of investment tí ẹ ní àwọn nǹkan tí ẹ jẹ́ pé ẹ ti sọ di self self eh, determination ara yín ẹ ti sọ pé kíní èmi nìkan ni. àbí ìgbà tẹ́ ẹ bá mú yunifásitì dé gbogbo yín la máa gbàlùgbàjò tábà náà fẹ́ dá yunifásitì fẹ́ dá yunifásitì kan lẹ̀ tí ìjọba fẹ́ kọ́ ní ìlú kan ẹ mọ iye ọdún tẹ́ ẹ máa fi gbẹ́sẹ̀ lé tẹ́ ẹ ní jẹ́ kówó yín ó ṣeé ṣe ṣùgbọ́n ẹ wá ní pẹ́pẹ́sẹ́ o ká ignore àwọn yẹn ṣé ignore ignorant ló kù àbí kí lẹ fẹ́ pè lóyìnbó ṣé ignore ló kù ká ignore wọn ká má dá wọn lóhùn àbí ká tiẹ̀ ká lé wọn jìnnà ká láàfẹ́ a ò dìbò ẹ̀yin ọmọ Yorùbá àtàtà èmi ò mọnú yín o inú mi lèmi mọ̀ torí pé ó yín good afternoon mọ̀ ẹ káàsán o ẹ̀yin náà lẹ ti ń kọ́ mi lóyìnbó ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ wòlíì tó ní kíyàn ọjà ń lù ni <laughs> ọmọ rẹ ò ní jẹ bíbélì o mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé wàhálà lẹ́ ń nawọ́ sí kò sí nǹkan kan tá a fẹ́ pé mo ti sọ̀rọ̀ yẹn síwájú ẹ̀yìn kí lẹ́ ń pe arákùnrin yìí Abubakar tó gbéjọba fún Ọbásanjọ́ ń gbà náà ó ní ẹ ti kọjú sí ogun ó ní ogun sì ti kọjú sí yín ó ní we are nearing a war Only war is already face us àwọn wo la fẹ́ bá jagun ẹ ẹ mà pé ogun ti dé àbí mo dẹ̀ ti sọ ti pẹ́ o tẹ́ ẹ bá lọ wo wo program yẹn mo ní ibi ẹlẹ́sìnmẹ̀sìn ibi ẹ̀sìn tẹ́ ń ṣe tẹ́ ẹ lẹ́ ń ṣẹ̀sìn ibẹ̀ ni ìjọba ogun abẹ́lé máa gbà wọlé sí wa lára ibi ẹ̀sìn ibẹ̀ ni fúlàní ti máa máa slot ẹlòmíì bí ẹni pa ewúrẹ́ ṣó ti ń bọ̀ àbí ó ti máa dé díẹ̀díẹ̀ ṣèbóun náà lẹ ti ń wò ní Ìlọrin ń bọ̀ nù ìjáàbù má ṣe jáàbù borí o mọ́ borí ẹ dákun ẹ sì ò fàjà mo borí mi ò borí sọlọ́run fẹjọ́ mi sùn wọ́n ni o borí o borí ìyẹn ò ní àdúrà rẹ̀ ó má gbà ẹ tiẹ̀ wá wọ àwọn èèyàn tán wá fún wa lẹ́sìn ọ̀hún gan-an ṣebí gbogbo wa là ń lọ bí ẹ̀sìn ọ̀hún when you look at your pastor borí yẹn bíbélì ni ó borí kí ló dé tó jẹ́ pé àkàwé ọ̀rọ̀ kí là ń pè ní ọ̀rọ̀ ẹyẹ ń fọhùn à ń gbọ́ tí ẹyẹ ń wí èdè wo gan-an ni Ọlọ́run ní ẹ má bínú o pé mo tún go to that area but mo ṣì wà lójú ojú ọ̀nà èdè wo gan ni ọlọ́run gbọ́ the way you speak your language different to my own dialect ọlọ́run Allah God anabi àbí gbogbo rẹ̀ sá ọlọ́run náà ṣùgbọ́n àkọọ́lẹ̀ wa kíkọọ́lẹ̀ wa òun ló yàtọ̀ àwọn ẹni àkọ́dá ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ádámù àti éfà tá a bá tí wọ́n kọọ́lẹ̀ kí ni láńgwéèjì tí ọlọ́run fi bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n èèyàn kan ló kà á jáde èèyàn ni ẹni tá a bí jáde lábẹ́ obìnrin àbí afabẹ́ gbé jáde òun ló kàkọ́ọ́lẹ̀ rẹ̀ nígbà tá a bá máa wí wọ́n ní àlùkùránì wá látọ̀run yes mo gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe gbà náà nu ṣó jábọ́ látòfurufú ni èèyàn kan ṣé èèyàn kan nígbà tá a bí nínú ìyá ẹ̀ ó gbé dání wá àbí bíbélì tí Àjàyí Craider tó ṣèǹdì ọ̀rọ̀ inú ẹ̀ láti Greek sí Yorùbá sí Yíbò àti sí different languages. èèyàn kan ló sọ pé bá bá èèyàn kan ló sọ pé ọmọ èèyàn kan ló sọ pé ẹ̀mí mímọ́ kí ni ohun ìsùn ok ẹja máa wò báyìí nígbà tó o bá kọ́ọ̀lù fóònù ó yá mo pè Àdùnní Dayọ̀ lórí ẹ̀rọ tá a fi ń sọ̀rọ̀ ibo lẹ ti rí ẹ̀ ló ìgbà tẹ́ ẹ máa kọ́ wọ́n ní orúkọ ìyàwó ẹni tó kọ́kọ́ fẹ̀rọ bá ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ní orúkọ ìyàwó rẹ̀ ní jẹ́ èlò lóríṣiríṣi láti gbọ́ ṣé àlò ẹ̀lò àtoríṣiríṣi èdè tẹ́ ń pè yẹn always the same thing ni ó pa gbogbo wọ́pọ̀ ni hallelujah a wá nígbà yẹn láàyè láti ṣe kíni láti lè jẹ́ ká tara wa kí orílẹ̀-èdè wa ká ṣègbè. aján ọ̀sanyìn tí àwọn baba ńlá wa ń kọ́ lò ní ayé ìgbàanì ǹjẹ́ ṣé òyìnbó ló introduce ẹ̀ sí wa ni. etí wéré ni tèkúté lé níbo la ti mú jáde etí wéré ni tèkúté lé mami làákàyè wà ní ilẹ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn àgbàyà àwọn àgbà tí wọ́n fi ohùn de ọmọdé. náà fẹ́ jẹ́ adébi àṣeyọrí wa tó bá jẹ́ bí àwọn àgbà ayé àtijọ́ ṣe ń sọ pé bí àgbàlagbà bá dàgbà bí òkété bá dàgbà ọmú ọmú ọmọ rẹ̀ ní máa mu ṣùgbọ́n àwọn àgbà ti sìn yìí báwọn bá dàgbà ọmú ọmọ wọn náà tún mu. mọ́mì máa tẹ lọ́ọ̀fù máa tẹ láìkì bá mi pín ọ̀rọ̀ yìí orí ẹ ò ní gbàbọdè mo ti sọ fún ẹ pé ọ̀rọ̀ ọmọọba just a lecture ni but àmọ́ ó máa wúlò fún gbogbo ìpín àti àyànmọ́ láti lè jẹ́ kí iye wọn sí lọ síbi ìṣògo wọn. ohun tá à ń rí tá à ń gbọ́ la fi ń kọ history tí ẹ̀yin ń kà yẹn mo ń sọ nípa mo ti kúrò lórí ayọ̀ bàbá bàbá kọmọláfẹ́ o àwọn sọ ìrírí tiwọn àwọn sọ the qualification àtàwọn ènìyàn tá a nílò ṣùgbọ́n òun kọ́ ni ọ̀nà àbáyọ ní in my own side in my side mi ò mọ side tiẹ̀ mọ́ mi tó o bá jẹ́ pé o fara mọ́ tèmi I want you to ṣe pé mo tẹ̀lé Yorùbá nation mo fẹ́ kó o bá mi tẹ pé i support yorùbá nation yorùbá nation ni mo fara mọ́ bọ́lá agate ẹ mà káàsán oyin ẹ káàsán mo gbádùn yín bẹ̀ god bless you. ohun tá à ń sọ yìí ni pé a gbúdọ̀ mọ̀ pé àwa ara wa ẹ̀gbọ́n ni mo já sí ọ ẹ̀gbọ́n ló já sí mi ṣùgbọ́n nígbà tí bàbá mi sọ fún mi pé bóun bá dàgbà èmi ni máa jẹ èmi ni máa tọ́ òun ṣùgbọ́n àwọn òpònú ayírádà kan wọn ò mọ̀ pé àwa la máa padà daṣọ bò wọ́n. nígbà tẹ ẹ jẹ́ ń ṣàlàyé àárín yẹn tí òkété bá dàgbà ọmú ọmú ọmọ rẹ̀ ní í mu ṣáwó ó ní pé nígbà tá a bí mi ìyá mi ń kẹ́ mi bí ọdún bí ọdún bí ọdún ọmọ là ń kẹ́ bí ọdún ọmọ là ń sì bí ọdún ọmọ owó bí ọdún ọmọ ọkùnrin bí ọdún ọmọ mi wá pọ̀yìn wá bo wọ́n á fi oru ẹ̀yìn bò mí bí wọ́n á yìn wíìn mi ò lè sọ pé mo fẹ́ jẹun mi ò lè ní mo fẹ́ mu mi tẹ́ bá ti rí pé mò ń rúnra ebi ti ń pọ̀ mọ́ yìí wọ́n ń lo ọgbọ́n ọlọ́run àti òye ọlọ́run abiyamọ ń lo ọgbọ́n àti òye láti máa wò ó pé àwọn nǹkan wo lo nílò lákòókò náà àwọn màmá rí ìdí ọmọ wọn débi pé bọ́mọ yẹn bá yàgbẹ́ kódà pẹ̀lú ìlédìí àti ohun tí wọ́n ṣe fún tó bá yàgbẹ́ wọ́n ní ọmọ yìí ti yàgbẹ́ wọ́n á ti mọ̀ yàtọ̀ sí pé wọ́n ti ẹ̀ gbóòórùn tó bá wà lórí bá ọmọ yẹn ti tọ̀ mọ́mì wọ́n á dẹ̀ ṣe kínni wọ́n á dìde nípasẹ̀ rẹ̀ títí ìgbà tí ọmọ yẹn máa gbọ́n jẹ́ ká wá padà sí tàgbàlagbà nígbà tó jẹ́ pé àgbà ti òkété ti dàgbà ọmọ ọmọ rẹ̀ ẹ mú ìyá yín tira ẹ mú bàbá tira bàbá máa dàgbà dé stéèjì kan wọn ò ní lè ṣiṣẹ́ mọ́ ẹ̀yin olómọ ẹlòmíín ṣẹrú lókè òkun lénìí láti lè tọ́jú òbí ẹ̀ kì í ṣe àwọn tán gbàgbé òbí wọn táwọn tọ́jú òbí wọn o kì í ṣe àwọn tí wọ́n fìyà jẹ òbí wọn o kì í ṣe àwọn tán sọ pé ìyá wọn àjẹ́ bàbá wọn ó sóo mo pàdé bàbá kan ó fẹ́ kọjá títì n wá fà á lọ́wọ́ n wá mú kọjá bàbá yìí wá sọ pé ó ṣeun ọmọ mi ìyẹn ni pé ọ̀rọ̀ àgbà sọ pé bóńkété bá dàgbà ọmọ ọmọ rẹ̀ nígbà tèmi náà wà kékeré àwọn àgbàlagbà ló máa ń mú mi sọdá ṣùgbọ́n lẹ́ni ẹ̀yìn ọmọdé ló tún mú mi kọjá ibo ni mo dẹ̀ ń fònà lọ mo fẹ́ lọ ta ayò ayò ń wù mí ta láti bí ọ̀sẹ̀ kan mi rẹ́ ni mú mi kọjá Mami, àwọn àgbà tèmi irú àgbà Ọbásanjọ́ irú Buhari àtàwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá nígbà tó kété tí wọ́n bá dàgbà ọmú wo ni wọ́n fẹ́ mu ọmú tó yẹ ká máa mu lẹ́nẹ̀ẹ́ òun ni pé ká máa praise sí wọn ká máa yìn wọ́n pé bàbá ṣe tiwọn ọmú tí Awólọ́wọ̀ mu lẹ́nìí kì í ṣe Awólọ́wọ̀ ò ní ẹ̀bi àwọn nǹkan tí òun náà ṣe. iṣẹ́ rere tí wọ́n ṣe ṣùgbọ́n ó pọ̀ ju ìkà tí wọ́n ṣe lọ. gbàtẹ́lómi máa sọ ẹ àwọn olówó tẹ́lẹ̀ dárúkọ ṣèbó olówó tó ń gbà lórí Coca-Cola yes ẹ̀tọ́ ẹ̀ ní ẹjọ́ ògbà tágbà tí ẹ̀ bá dàgbà ó ní ojú ọmú. Ọbásanjọ́ lọ dá oko mango sí ìlú autumn àbí ó ti jayé tiẹ̀ kó tó kúrò láyé Ọbásanjọ́ farm ilẹ̀ amáyé ilẹ̀ tó ti gbà lọ tó kọ́lé mọ́bẹ̀ aláìní ìdáríjì ọkàn ọlọ́kàn líle òjògùn ológun kò sọ sọ pé kí lológun ó ṣe ó káwọn ọmọ tiẹ̀ sí ẹnu ọlá òkété mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ó mọ ọmọ ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ó mọ ọmọ òkété kì lọ́rùn mọ́lẹ̀ adéníyì torí pé o ṣe ọ̀rọ̀ yẹn ìpín àti àyànmọ́ rẹ ò ní gbàbọ̀dé Victoria ẹ mà káàsán mọ̀ ẹ wá wò pé kí ni à ń sọ nípa nǹkan tá à ń sọ wọ̀nyí ohun tá a ṣe é lẹ̀ ní jẹ́ ṣe é kẹ́ àwọn fóònù wọ̀nyí mo sọ fún yín pé mo ní ọ̀sán yìí gbani kí ni ẹ̀sìn tá a bá débẹ̀ nìyẹn pípa tá à ń para wa torí ìjáàbù tá à ń dàmí àwọn èèyàn légbodò tá a ní kìrìsìtẹ́nì mùsùlùmí tẹ́ ń para yín ayé lẹ bẹ́sìn ẹni tí bá ń para rẹ̀ torí ẹ̀sìn ó ń ṣẹ̀sìn ni torí pé kò mọ ẹ̀sìn tí ọlọ́run ọba wí ẹ ò níbi tí fúlàní sì fẹ́ sá sí nìyẹn wọ́n ń wá nǹkan tán fẹ́ fi kẹ́wọ́ láti máa initiate yín ṣiṣẹ́ ibi. a lọ sádùúgbò kan lénìí àwa páàkì mọ́tò bàbá yẹn wá jáde ó yá yọ ń yọjú nígbà tó ń yọjú ẹ̀mí yẹn ọlọ́run sọ fún mi pé iṣẹ́ rere ni bàbá yẹn ń ṣe mo wá padà mo ní bàbá a kì í ṣe apànìyàn àwa la níbí a fẹ́ wá wo ilé yìí ni ẹni tó mú kọ́kọ́rọ́ dání ni ò tí ì dé ló jẹ́ ká gbé mọ́tò sí títì etí mo ṣe náà dáa torí àwọn èèyàn tá ń wọlé pààyàn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n torí pé tó bá jẹ́ pé bàbá yẹn wò pé torí pé ẹ̀sìn kan lòun ṣì tó sì rí i pé alẹ́ Jésù mọ́ mọ́tò tiwa kó wá mọ́kúta kó sọ ọ́ bà wá ní mọ́tò mọ́mì ọgbọ́n la fi ń gbé ayé òun làgbàlagbà fi sọ wípé àràgbé ni ayé kì í ṣe àràgbé láyé yẹn kì í ṣe pé ó di dandan kó o lọ kówó òkùnkùn kó o fira yé gbé kò sọ pé ẹni tí ó jẹ́ ènìyàn ó gbúdọ̀ jènìyàn tó mú àwọn ọmọ kéékèèké pa èèyàn lénìí tí wọ́n slot ènìyàn bí ẹni ń pa ewúrẹ́ ọmọ seventeen years tó ló ń pọmọ ọlọ́mọ ibi àwọn àṣà tí àwọn bàbá wa ẹ gbọ́ orin tí bàbá kan ti kọ láyé gbani Àyìnlá Ọmọwúrà ó ní ẹ má torí owó kẹ́ ẹ fìbọn pànìyàn mi kà ní orí ọ̀fẹ́ láti play késẹ́ẹ̀tì yẹn ni kò bá play ẹ̀ fún yín ẹ wo ìgbà tí bàbá yẹn ti kọrin yẹn pé ẹ má torí owó kẹ́ lọ pọmọ nì kejì ẹ o má má torí owó kó o gbé mọ́ lọ pànìyàn ìjọba á mú ẹ o tó bá pa bàbá yẹn kọrin yẹn gbà náà àwọn àṣà tá a bá ń lẹ̀ náà nìyẹn kí la fẹ́ sọ ń pa tiẹ̀ pẹ̀lú ẹ̀sìn àti àwọn ìka ẹ̀sìn tẹ̀ ń ṣe tá a bá wá wo ìrìn àjò ilẹ̀ Yorùbá lẹ́nìí ohun tá a ní tó wá gbé even ó lé àṣà nìkan ó lé àṣà nìkan where do you want to start from that is why ṣé ibi tí àwọn bàbá rẹ ti bẹ̀rẹ̀ nu. No? you even ask your own lọ sí lọ bèrè ìdílé ẹ pé báwo làwọn ìdílé mi ṣe ń ṣe wọ́n ní adìkàkà jagunjagun ní lójú ogun kí ló dé tí gbogbo yín wá ń ṣojo bàbá ńlá bàbá rẹ olórí ogun ni ìyálà ìyá rẹ kì í mú kan mọ́kan wọ́n á gbé oúnjẹ sẹ́gbẹ̀ẹ́ títì wọ́n á ka oyè òkúta tó jẹ́ wọn ò ní gbẹ̀yìn gbà wọn ò ní rò lọ́jọ́ kan pé ó lè fẹ́ gbé ṣé ìgbà yẹn lè yàn àbúrò dáàdi ẹ̀ dé láti Amẹ́ríkà wàá máa plan láti lọ láti lọ gbẹ ran kidnappers ẹ̀dẹ̀ la ẹ̀dẹ̀ ní ẹ̀dẹ̀ ní à ń gbé wọ́n Nàìjíríà wọ́n Nàìjíríà irúwo a fẹ́ dìbò lẹ́kìtì ìbò ló kàn fún yín àbí kẹ́ pín ẹ wo ẹ wo ẹ wo ẹ wo Fáyọ̀sé ẹ wo ẹ wo Ifáyẹmí ó pera rẹ̀ ní Fáyẹmí ó fi ilẹ̀ Èkìtì lẹ́gbẹ̀ẹ́ tó ti fẹ́ bọ́ sí ní ibi ilẹ̀ Kwara state tẹ́ bá ń lọ sí àwọn òmù ọ̀tún lẹ́yìn ọ̀tún díẹ̀ ní gbogbo ọ̀nà òun tó ti bọ́ fẹ́ bọ́ àlà Kwara state ó ti kíni ó ti lọ fún Fúlàní wọ́n ń kọ́ iléèwé síbẹ̀. Si wọ́n ń kọ́ yunifásitì síbẹ̀ wọ́n ń ṣe oríṣiríṣi mèrè wọ́n kó transformer síbẹ̀ pẹ̀lú ìparapọ̀ fúlàní okay what is your benefit of that kí ni benefit yẹ because of money because of owó owó tí ó tán ṣé ẹ ti gbàgbé nígbà tá à ń ná ẹyọ owó ni níbo ni wọ́n ti ń rí ẹyọ owó inú odò ni wọ́n ti lọ ń ṣá àwọn ẹran ni ẹran kòkòrò ló wà nínú ẹ̀dá òrì tó ń rí yẹn and people have generated wọ́n ń wa lọ wọ́n dẹ̀ lọ ń kú àwọn ọ̀sanyìn tó ń sọ̀rọ̀ yẹn nígbà yẹn òun làwọn òyìnbó wá gbà lọ́wọ́ wa tán sọ di àwọn fóònù tẹ̀ ń kówó rà lénìí yorùbá ló practice ẹ̀ dádì èèyàn kan ló pè tó tó sòun àwọn nǹkan pọ̀ tó jẹ́ ká mọ̀ pé ayé yìí ń gbé ayé àdá tá a kọ́kọ́ fi ń roko ṣóyìnbó ló kọ́kọ́ fún wa ládàáni before a white man came to eh, ilẹ̀ Yorùbá kó tó máa pè ní cutlass nǹkan kan la fi ń roko náà. tẹ́ ẹ wá sọ gbogbo ẹ̀ di tẹ́ ẹ wá sọ di nǹkan tí nǹkan kan bàbàrà tẹ́ ẹ wá sọ di pé kò sẹ́nìkan tó lè ṣe nǹkan kan àfi ìjọba ìjọba ìjọba ìjọba tẹ́ ẹ wá sọ gbogbo ẹ̀ di pé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé if you cannot speak English if you cannot do this if you can a ti ń ṣe ìjọba kí ìjọba ó tó dé ara ìjọ ara àwọn ọba láti yọ ìjọba. ẹ sà àwọn ọba la ṣe pè ní ìjọba tẹ́lẹ̀ ìjọba máa dọ̀bálẹ̀ ni àìrántí Bùnmi Òkè Mẹ́sìn ni nígbà tí àwọn ajẹ́lẹ̀ wá àwa ò ṣe onítàn àwọn òpìtẹ́lẹ̀ Yorùbá wà ń bẹ̀ wọn bàbá tá ń sọ òpìtàn àwọn tá ń jóye òpìtẹ́lẹ̀ Yorùbá go and look for the history and we will tell you. ìdà míì sì wà nínú àkàn tó ń mí jẹ̀jẹ̀jẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n torí náírà torí pépà lásán lásán um, uh, is not useful. mo fẹ́ kọ́lé alájà mẹ́fà wàá máa sọ ìbò bí ọ̀pẹ́ rẹ̀ wọ́n á dẹ̀ pẹ̀lú mi bí ẹni padìyẹ. But let me tell you today all these people you are calling ẹbọra òwú tẹ́ ń pè lálágbára wọ́n ń lo àwọn nǹkan ilẹ̀ Yorùbá láti máa fi jogún ayé lẹ́yìn lórí ẹ wàá máa sọ ọwọ́ àwọn ti gbáyé mì ta ló gbáyé mì ta ló lè gbé ayé mì ta kí ló mọ̀ pé wọ́n ń pè ní ayé tó lè gbé mì ǹjẹ́ èèyàn ikú ẹ̀dá kan gba ayé bíi ẹni tó fàpótí ilé ayé ṣàpótí ìtìsẹ̀ òun náà ń bẹ nínú ayé ìwọ rẹ ni tó lè gbọ́n òkun gbẹni bí òkun àtọ̀sá ṣe wà ẹnìkan ò lè rí díẹ̀ Jos River Niger ń bì báyìí nígbà tí Mango Park tó lóun fẹ́ rí díẹ̀ búsà ló kù sí kámẹ́ńtò tó fẹ́ wádìí òkun a ò tí ì wádìí òkun pupa ọmọ ọba rẹ̀ láti ìgbà tí òyìnbó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ wọ́n lè ṣe bèbí kó sọ̀rọ̀ lóòótọ́ o. wọ́n lè ṣe adìyẹ kó sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n máa lọ kọ̀pí ẹ̀ ni kí mo sọ wọ́n náà máa lọ kọ̀pí ẹ̀ wọ́n máa lọ kọpí ọ̀rọ̀ wọ́n á lọ rìkọ́ọ̀dì ọ̀rọ̀ wọ́n á lọ gbé sínú ẹ̀ mo fẹ́ fàṣírí kékeré kan hàn yín lẹ́nu. This phone you are using today voice call voice message o voice gbogbo ohun ló ń fọhùn nínú ẹ̀. ṣùgbọ́n mo fi dá ẹ lójú lénìí pé ọ̀sán yìí tó ń fọhùn nílẹ̀ Yorùbá lílí ọ̀sán yìí tó ń fọhùn nílẹ̀ Yorùbá kì í ṣe àwọn tó ń fẹ́ bí bèbí sẹ́nu o táwọn máa dún bí eku táwọn máa ní. ìyẹn kọ́ ló máa ní. Sunday Sunday Clement pẹ̀lẹ́ o ẹgbẹ́ sọ ìyẹn wọ́n máa fi bèbí sẹ́nu ẹ máa ní. àbí ṣé bó ṣe ń sọ̀rọ̀ nu <laughs> ó mà ṣe o pòkúlù wọn sún ni. ayé ìrìn àjò ayé yìí ò yé wọn mọ́ wọn ò fetí sí ti bàbá wọn ń lò láti fi ṣiṣẹ́ yẹn mọ́ ni wọn ò mọ̀ díẹ̀ ló jẹ́ kí ọ̀pọ̀ kó ṣe kí kó jẹ́ ká sọ agbára nù ọ̀pọ̀ ṣe kí wọ́n ti ta nǹkan tí wọ́n ní wọ́n ti fi ẹ̀sìn gba ẹ̀sìn lọ́wọ́ wọn. Let me tell you today let me tell you the reality reality gbogbo ọkọ̀ àti mọ́tò tẹ́ ń ṣe ní Nàìjíríà lẹ́ni tẹ́lẹ̀ stáàtì ẹ máa ra màtíríà sí ẹ̀ wá látọ̀dọ̀ òyìnbó ni o. alágbẹ̀dẹ ó ní èmi ọmọ alágbẹ̀dẹ abẹ̀lẹ̀gẹ̀lẹ̀ èmi alágbẹ̀dẹ abẹ̀yìndì kẹlẹ́kẹlẹ́ bágbẹ̀dẹ ò lówó alúrin hmm. ìran alágbẹ̀dẹ kan ò lè rọ bàbá àbí báyìí ṣe máa ń kọ́ ẹja padà ń bẹ̀ pásítọ̀ ẹ̀wọ̀n ni pásítọ̀ ẹ gbọ́ dáadáa àgbẹ̀dẹ arọ ọkọ́ wọ́n arọ àdá wọ́n arọ agogo wọ́n arọ abọ́ wọ́n arọ idẹ wọ́n á oríṣiríṣi mami iná ni o àtògùdù la fi ń ṣe ilẹ̀ bàbá wa kí civilization òyìnbó tó wá gbà á lọ́wọ́ yín. níbi tí wọ́n ti ń ṣe ọkọ̀ jù ní Germany àbí ní gbogbo bí wọ́n ti ń ṣe ọkọ̀ ṣé nígbà tá a bá fẹ́ start engine yẹn ọmọ Yorùbá kan máa ń wà ń bẹ̀ àbọ̀ ọmọ Ìgbò kan wà ń bẹ̀ ọmọ Hausa kan wà ń bẹ̀ òyìnbó ò ní gbà kó rí àṣírí yẹn mo sóòótọ́ fún ẹ ẹni tó bá sọ pé ojú òun òun rí èèyàn kan tó start mọ́tò àbí nígbà tó parí aeroplane ní tó fi start yẹn ẹ jọ̀ọ́ kí ni òyìnbó tán bá sọ pé aeroplane crash kí ni wọ́n náà máa ń wá nínú ẹ̀ mami ẹ dá mi lóhùn àwọn èèyàn ò kọ́mẹ̀ntì lẹ́ni o àwọn tó ń kọ́mẹ̀ntì ò wá o wọ́n náà ń wá black box àbí ẹ̀yin tẹ m tẹ ma máa pa aeroplane tẹ máa ń wọ aeroplane tẹ́ aeroplane aeroplane yẹn ò ní crash lórúkọ Jésù sọ pé àmín ṣùgbọ́n bí ọkọ̀ bàálù bá já ẹ dákun kí náà ń wá nú ẹ ẹ dákun èèyàn kan kó bá ń kọ́ ta wọ́n ní tá bá ti kí bá ti já wọn náà ká lọ máa wá kíní kan kiri gbogbo ohun táwọn dẹ̀ ń wá kiri wọn ò ní gbé ta fún wa ẹ dákun kí ń wá ẹ sọ sọ o bá fẹ́ jẹ́ ìbàjẹ́ ń dákẹ́ já sọ. So. àwọn èèyàn ti àwọn èèyàn kan ti ń kọ́ jẹ́ kí n wò wọ́n ní burning box okay black box and voice record ẹ ṣé jàre Jack Olúṣọlá inú mi dùn black yẹn gangan ni mo ní ìdí mbẹ black box wọn ò ṣe sọ pé white box mami black box dúdú ni ìtẹ́sẹ̀ yẹn dúdú ni let me tell you the reality today kò sóhun tó o fẹ́ ṣe when you look at your phone tó o bá tan iná ojú ẹ̀ gbogbo iná tó kù ń bẹ̀ kí ló máa wà ń bẹ̀ fóònù yẹn tó o bá ń fóònù ẹ̀ dání paná fóònù ojú fóònù yẹn kó o wojú ẹ̀ kò sí kọ́lọ̀ tó wù kó wà kọ́lọ̀ wo ló máa gbé jáde mo fẹ́ sàṣì mo fẹ́ sọ àṣírí kékeré kan fún yín lẹ́ni tí ò yé yín ó yá ó yá ta ló wà ń bẹ. ìdí tẹ́ ẹ mà pé yorùbá ni sànlẹ̀ nílò gan-an nìyẹn tọ́jọ́ tẹ́ ẹ bá mọ àṣírí tó ń bẹ nílẹ̀ yorùbá àwa kúkú máa kúkú sọ fún yín kẹ́ ẹ bá lè kí yé yín bá lè sí pé ó yẹ ká lè dúró bí orílẹ̀-èdè ẹ ṣe dáàdì jákì inú mi ń dùn olúṣọlá black and black and colour ó rèé ó ti rí orí bójú ẹ̀ ṣe dúdú black ló máa rí bẹ́ẹ̀ bọ̀ tá bá tẹ tẹ bá tẹ white ẹ jẹ́ mọ́lẹ̀ ẹ ti rí sẹ́ni pé ó tan náà tẹ bá ṣe báyìí kí ló tẹ black wọn ò ṣeéṣe pé kó tàn kó jẹ́ inú ẹ̀ máa white it's not possible kí mo pé it's not possible when you break immediately you break the glass wàá rí i pé nǹkan dúdú ló máa kàn bẹ́ẹ̀ nǹkan dúdú yẹn mo fẹ́ sọ àṣírí nǹkan dúdú yẹn fún ẹ lẹ́nu ìyẹn jẹ́ number one tó o bá rí brain boss mọ́tò any brain boss of mọ́tò brain boss yẹ ọpọlọ mọ́tò tó ń pè brain boss is coming with black tẹ́ ẹ bá dẹ̀ fọ inú ẹ̀ àwọn nǹkan dúdú bíi white dúdú dúdú ló pọ̀ jù ń bẹ̀ where do you find it ibo dẹ ti rí nǹkan dúdú but léde òní what do you mean by ṣàkó igi tá a sun èédú. Edu, a black man with a big brain àwọn tí wọ́n kó lóko ẹrú nígbà náà ibi tí mò ń lọ rèé o àwọn baba ńlá wa tán kó lóko ẹrú àwọn tí wọ́n mọ èdè ọ̀rọ̀ àwọn tí wọ́n lè fọwọ́ gbági kígi ó fọhùn ṣùgbọ́n tá a fi agídí àti ẹ̀wọ̀n dè ṣùgbọ́n tán torí ọmọ àti ìyàwó wọn tán kó pẹ̀lú wọn tán ò fẹ́ fi wọ́n lẹ̀ ẹni tán mú ìyàwó ẹ̀ ẹni tán mú ọmọ ẹ̀ nígbà náà ó wá wò pé ah kí ló kù tí mo fẹ́ dẹbọra sínú ẹ ẹ jẹ́ máa tẹ̀lé wọn lọ tán kó lọ lu òkè òkun àwọn ní èdè àti ọ̀rọ̀ wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí fi nígbà tán bẹ̀rẹ̀ sí gbọ́ èdè àwọn òyìnbó wọ̀nyí náà bẹ̀rẹ̀ sí kọ́ wọn ní àwọn nǹkan dúdú nípa àkọọ́lẹ̀ ti fóònù tẹ́ ń lò lẹ́nìí ọ̀sán yìí tẹ́ ń lò yìí àṣẹ ọ̀rọ̀ kan wà míì ní sọ àṣẹ yẹn jáde òun náà pa àwọn kan pọ̀ tán kó sínú àdó òun náà gbé kọ́ igi tá a gbẹ́ lọ́rùn tá a dì malaya is yorùbá yorùbá ló kọ́kọ́ jẹ́ igbákejì ọlọ́run òun náà ṣe ń pe àwọn ọba ní igbákejì òrìṣà àwa la kọ́kọ́ ṣe àdìtú ọ̀rọ̀ àwọn baba wa ló kọ́kọ́ ṣe ọ̀sán yìí àwọn àwọn apòkú nígbó tó jẹ́ alààyè ló máa ń dáhùn àwọn náà wà nínú ilé tá máa mọ tán ṣe lóko àwọn ni wọ́n sọ pé ọ̀ṣàlà sólóòsó ò jẹun kó ló ń jẹ ó tó jẹ àwọn náà máa wo jígí when you look at your glass today tẹ́ ẹ̀ bá fi nǹkan black kún lẹ́yìn àbí blue mọ́mì kó o lè rí ara ẹ̀ mẹ́ it's not possible. èèwọ̀ kan ṣoṣo tí tó dẹ̀ wà lórí ẹ̀ ni pé alágbára tó bá ń fi jígí ń wò yàn ìjọ tó bá ti ríra rẹ̀ nísàlẹ̀ omi tó bá ti wo ara ẹ̀ ló dò báyìí gbogbo ogun ẹ̀ bàjẹ́. ṣùgbọ́n lónìí ẹ wá mú àwọn ẹ̀sìn àti ẹ̀sìn ẹ mú dání ẹ wá ń para yín bí ẹni pẹran a ní Jésù lóòótọ́ a sì lọ́lọ́run a gbà fún Ọlọ́run Elédùmarè ẹni tó ní ayé ní ọ̀run òun nìkan ṣoṣo ni bí babaláwo bá jáwé jégbò ẹ̀ Ọlọ́run ni ó padà pè báfa bá wà tó ṣe wàhálà rẹ̀ tó ṣe gbogbo nǹkan rẹ̀ títí títí Ọlọ́run ni ó padà pè bí wòlíì bá pariwo pariwo Ọlọ́run ni ó padà pè ok kí lẹ wá ń bá kiri kí làṣẹ ọ̀rọ̀ tẹ́ ẹ gbà pé lẹ́dùnmọ́rì kẹ́ ẹ fi wàhálà lẹ̀ kí ló dé tí gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá tán fẹ́ para wọn torí kan torí ẹ̀dẹ̀ máa kú ta ló ṣògùn débi pé kò ní kú. lẹ́ni ohun tẹ́ ẹ fẹ́ dà ni ó jẹ́ kí àwa àwa tá à ń bọ̀ lẹ́yìn àtàwọn tán mọ̀ mi tán ń bọ̀ lẹ́yìn tẹ́ ẹ̀ fẹ́ jẹ́ ń jẹ́ nǹkan. bàbá afẹ́ ẹ padà ẹ lọ jókòó dádì ẹ lọ tún ọ̀rọ̀ yín rò kì í tún tá a fẹ́ lórílẹ̀‐èdè Yorùbá lákòókò yìí lẹ sọ fún wa yẹn o a need the talented person for now a need the ọ̀mọ̀wé àti ní ọ̀mọ̀wé a ní àwọn alágbára tán wà capable láti lè ṣiṣẹ́ but we are not yet to provide a president in Yoruba land again we are ready to separate gẹ́gẹ́ bí ẹ̀yin olóyìnbó ibi abátàbọ̀ndé àṣà wì yóò sì yé eyín okun àbá èmi ewúrẹ́ o ní kí máa wí sí hàn. eese agbalagba kan máa ń sọ pé ó ti dàgbà èlè gbọ́ ọmọdé kẹ̀ ẹ́ wí bíbélì sọ pé ti wá ní ìjọba ọ̀run dádì ìhàn á listing sí mi and listing carefully ó máa gbé pé ìjẹ̀ṣà máa ní iṣu iṣu iṣu iṣu iṣu èsè ọ̀rọ̀ oṣù rèé o nkèmẹ́ efe wí ní gbogbo ènìyàn kí listing dáadáa. ń kí bàbá mi kí ba lè gbọ́ bàbá mi afẹ́ balọ̀lọ́lá kan wí ìyá wí sí hàn pé dádì nǹkan afẹ́ lákòókò yìí bẹ́ẹ̀ Yorùbá nation ni ẹsẹ̀ ni kò fẹ́ predict kò á kó lè tún orílẹ̀-èdè yìí ṣe mọ́ torí pé orílẹ̀-èdè yìí ó ti ó ti kùnà àwọn nǹkan mèremère ẹ ṣe kó ẹni kò kó gbogbo ogún sàkàtà rí ara rẹ̀ kó wí hàn pé òun kò fẹ́ jẹ pírẹ́sídẹ̀ǹtì rí ya ẹni mélòó ni wọ́n fẹ́ kọ̀ǹtúróòlù ó ní ajá ajá ìṣẹ́ lé méjì nǹkan máa sọ pé olọgbẹ́ nìkan wá kọ́ abáfẹ́ ṣe pírẹ́sídẹ̀ǹtì ṣé billions of people nílẹ̀ Ìgbò nìkan afẹ́ pàṣẹ kù ọ́ bẹ́ẹ̀. àìmọye ibi kí pírẹsidẹ́ǹtì yẹn mà pé ìyà á jẹ wọ́n lọ́ọ́lọ́ ìmú ilẹ̀ èkìtì níbẹ̀ ìwọ kátẹ òkè ìjẹ kátẹ kátẹ àkáfojú ara ajé ara wa wò ó ká gbéra láti ilẹ̀ ìbàdàn adélẹ̀ ọ̀ṣun ṣé gbogbo ọ̀nà látomi àṣejìrẹ́ ni títí dé ibi alákàrà níbi kàkọ́ bí yunifásitì kọ́fẹ́ bó Oòduà yunifásitì ẹni kẹ́ ń pànìyàn jáyé ni tó lọ pa ọmọkùnrin ni kó fẹ́ gboyè ẹ̀yẹ kó dẹ̀ wò sùsù kó dẹ̀ sọ pé òun fẹ́ fi ṣe ọrọ̀ ajé ẹ wọ ọ̀nà ẹ wọ ọ̀nà òun pé gbogbo sọ́gbọ́nà ọ̀nà ọ̀nà yìí ọ̀nà àní ṣe rí bẹ́ẹ̀ ṣóhun gidi bẹ́ẹ̀ kẹ́kẹ́ kẹ́kẹ́ máa bá páàsì títì nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣùgbọ́n kó bá gba Sókótó lọ kó lọ Kánò ẹ gbọ́n kí Fáṣọlá ọmọ àlè nìkẹ́ wí lẹ́nu dáàdì mi ránṣẹ́ sí hàn o kán lè gba gbọ́ mi yé ni mèé fi agídí máa ṣe èdè kìmẹ́ sọ ọmọ Oǹdó mi ò rè mèé ṣe ọmọ Èkìtì hallelujah but mo mà pé èyí sára Èkìtì náà mọ́tò kan náà nípa apẹ́mi àtẹ̀rẹ́ pọ̀ èkùn wọn bá fẹ́ jẹ́ níbẹ̀ kò listen and carefully láti gbọ́ mèé wí dáadáa kó bá wò ó láti ilẹ̀ Ìbàdàn ìwọ wò láti àti ilẹ̀ Èkó sí express ni o ológeere kó bá dé wòrò odò láti wo lóòdù dé ọ̀sùn èsì ibùkún sùn wà níbẹ̀ gbogbo rẹ̀ pàṣípàṣí má tó a máa lọ gbàgàdà gbogbo gbàgàdà gbogbo gbàgàdà olóyún kan máa tóbìnrin kan máa lóyún oṣù kan sínú gan oyún àwálẹ̀ oyún náà àwálẹ̀ o dáàdi ee eh, ńgbà tí kìí jẹ́ pé ẹ̀gbójú ọ̀nà tó jẹ́ pé inú ẹlukọ́tà ní gbé iná lé gbé keterin yẹn bó bá tàbújá kan á kó àlàbújá kan á máa lọ sí Èkó kó bá jẹ́ pé wàá dẹ̀ tó kó ẹ́síkọ́ọ̀tì àwọn mọ́tò bọ̀rọ̀gìnì bọ̀rọ̀gìnì kí táyà rẹ̀ kó dàbí àyà katakata bẹ́ẹ̀ ó yẹ kàn á kó sínú rẹ̀ tó jẹ́ jíìpù ńláńlá ni kàn á kó sínú ẹ̀ kí mọ́tò kẹ̀kẹ́ tiẹ̀ sáré lórí gbọ̀gàgbọ̀gà káwá wọ ẹnìkan máa mọ́tò gbogbo mọ́tò ọ̀nà fẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n láti fẹ̀ ẹ̀lẹ́sà ká tún máa wá kó kòtò ọ̀run kó bá wà láti ibi alákàrà alẹ́ ìfẹ́ òní ká bá kọjú sí lẹ́sà kótó rí mọ́rin mọ́ títí dèpẹ́ tu jẹ̀sà wàá máa rí kòtò ńláńláńlá ẹ jẹ́ kẹ́ ẹni kẹ̀ bá gbọ̀ náà rìnrìn ayé dànù sínú kòtò bẹ́ẹ̀ tirẹ̀ bá títí dẹ́wọ̀ ẹ̀nà kó máa lọ sákúrẹ́ kẹlẹ́lẹ́ kí ni kò sùn hàn níbẹ̀ kí ló wú lórí yín èyí ṣe alukọ́ta ní gbogbo àwọn fẹ́ lọ campaign lẹ́kìtì èyí ṣe gbogbo wọn wọ olùkọ́ta ìranu gbogbo wa lánàá pé ẹni tó wà rẹsẹ́lẹ́ǹtì ẹni kò kàwé ẹni kò wà ajáì ẹni kò wà kíníkan òyìnbó ńlá lákè fẹ̀mọ̀fẹ̀mọ̀ ni kà á máa sọ káàkiri ṣé ṣé kó bá jẹ́ pé gbogbo yín kà máa fẹsẹ̀ rìn lórí títì ẹ wo Fáṣọlá ó ní à ìjọba Buhari ni ìjọba kò dára jù ó ní yálà ó tún dára ju ìjọba Amẹ́ríkà lọ àá èsòpò ẹnì kan fẹ́ jẹ́ pírẹ́sídẹ́ǹtì rẹ ni o ọ̀pàrọ̀ mọ́rọ́ òmùrọ́ nínú onírọ́ èsì kékeré yẹn mo fọlọ́hún bẹ̀yìn kẹ́ẹ̀bá fẹ́ rí kú ọmọ ìyàn abọ́lẹ̀ lórí ìjọba kan lè sọ pé ókè o. Okay, oh nkó bá wù wá nílẹ̀ Yorùbá ni kàá fẹ́ ṣe ẹ̀bẹ̀ hàn kan afagídí sọ pé àwọn asọ̀pọ́ọ̀tì ṣùgbọ́n ẹ̀ dákẹ́ torí pé ọ̀rọ̀ nínú nǹkan bá tẹnu yín jáde yóò mọ̀ pé kọ́mọdé bá ti sọ pé ó bá àwọn aṣíwájú wọ́n ní ó ti bú baba ńlá baba rẹ̀ pẹ̀lú rẹ̀ sóòmọ̀ bẹ́ẹ̀ kábàdẹ̀ máa pàtàn pàtàn pàtàn pàtàn ayáfẹ́ babalọ́lá àpàtàn àlọ sẹ́kìtì àkúrò lẹ́kìtì àlọ jẹ̀ṣà àkúrò lẹ́jẹ̀ṣà àlọ káàkiri àdẹ́fà aláyè àfẹ̀fà aláyè àdàkúrẹ́ àfàkúrẹ́ àdóńdó mọ́tò kan náà àparí àpọ̀ ẹbí àkan ara wa gbogbo ọmọ yorùbá ọmọ ìyá kan náà ni a jẹ́ ẹ kó bá sọ pé ìwọ abẹ́òkúta ìwọ ìdànrè ìwọ kinní kan ẹ̀ sì bò kó fẹ́ yà sí níbẹ̀ pàpà síbẹ̀síbẹ̀ ọmọ ìyá kan náà ni a jẹ́ wọ́n ní ẹgbàá méjì ẹ̀ ajẹra wọn níyàn ṣùgbọ́n ọ̀rọ̀ kan wà nílẹ̀ ẹ́ ó yẹ ká fi ọgbọ́n inú wò àti ìránṣẹ́ ọlọ́run ká máa wò pa gbogbo nǹkó wà nílẹ̀ yìí o bíbélì sọ pé ká wò sùn ká tó sọ ohun ọ̀rọ̀ kọ́rọ̀ kankan wọn a máa láìṣẹ̀ lójú rin wọn a lọ tì í mọ́ bẹ̀ ni gbogbo yín sì fọwọ́ sí gbogbo tẹ̀rẹ̀ pera yín pé lọ́ọ̀yà ni á o sáàni ni á o àjàjàgbara ilẹ̀ Yorùbá ni á o ṣé bí bíbélì ṣe kọ́ra nìyẹn pé ibi kan mú ẹlẹ́sẹ̀ ẹni tí èsì ká lọ tilẹ̀kùn mọ́ ẹ̀ mọ̀ ìran kàkàrin mọ́ ìrànká wípé nígbà tí wọ́n mú Jésù kán wá mú wájú dé ilé kọ́kọ́ wò ó ní ẹ lọ o mo wí sí ọ̀tẹ̀ sọ̀rọ̀ ẹ mú lọ ẹ lọ wọn á na Jésù dé ó tún sọ pé ẹgbọ́rọ̀ kànkan lẹ́nu rẹ̀ ọmọ ọlọ́mọ sì o ṣé kí n fún yín ògbójú olè àbí kí n fi Jésù lẹ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ni kàá wí ibi tí mo ti kí jàre gbogbo yín rèé ni o gbogbo ayé ké gbọ́ mi kẹgbẹ́nu rẹ̀ èsẹ̀nu rẹ̀ nígbọ́ lágún kó bá rí ọmọ ọba kó máa ní ọmọ ọba kà á ṣépè kọ́ ọ́n ọmọ ọba kà á gẹ̀gún kọ́ ọ́n èèmọ̀ ìdí ibi tí mo ti rí ẹ̀gún kí mi mú kọ́ ọ́n rèé o gbogbo àwọn àkókò náà láyé jésù ni wọ́n béèrè pé ẹ pa jésù ẹ kàn má gbélébùkù wa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kí ó wá sí orí àwọn torí pé kẹ́ ẹ bá tún yan pírẹ́sídẹ̀ǹtì kò á kẹ́ ẹ dìbò kẹ́ ẹ sọ pé ẹ wọlé kẹ́ ẹ fọwọ́ agbára mú wa gbogbo ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ pátá orí yín àtòrí àwọn ọmọ yín ni kì í lọ èyí tó bá ti lọ́wọ́ sí nínú yín kó sọ wípé Sunday ní jáde níbẹ̀ ni ẹ̀jẹ̀ Ọlọ́run ègún Ọlọ́run á wà sórí ìran rẹ̀ ní ìlọ́po méje bẹ́ẹ̀ ni kò máa rí èmi yí padà àwọn alálẹ̀ ẹlẹ́ẹ̀ kí ó máa gbé tó jẹ́ pé ojoojúmọ́ ni wàá jẹpo wàá jẹyọ̀ lórí ohun kò wá ṣe nílẹ̀ Yorùbá pátá gbogbo ogun kò ní orí ilẹ̀ Yorùbá ló ní sí mẹ́mà bọ́yá oní sí lóyìnbó ṣùgbọ́n orí ilẹ̀ Yorùbá ló ti bẹ̀rẹ̀ ó jẹpo ilẹ̀ Yorùbá ó mumi ilẹ̀ Yorùbá ó lọ ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ilẹ̀ Yorùbá kò á wá sọ pé ilẹ̀ Yorùbá bí ọ nínú òfẹ́ jẹ́ kí Yorùbá kúrò nínú ìyà àti wàhálà lórúkọ Jésù ìwọ náà inú ẹ̀gún ni ìran rẹ̀ á kú sí mọ́mì bá mi ṣàmì ẹ̀yìn ẹ̀ ò sí nínú èpè àdúrà ni ẹ gbà bẹ́ẹ̀ ó ní ẹni bá béèrè ẹ̀gún ni adé bẹ́ẹ̀ ẹ̀gún adé bá ẹ kúkú fi yín ré mọ́ wọ́n ti ní ẹ má fi yín ré mi sì àfi yín ré olúgbùn mi àbínà ẹ mà ká san o àfi yín ré mọ́ o ẹ dákun ni ìfi wọ́n ré mọ́ ṣùgbọ́n bí wọ́n bá béèrè lé àkókò náà ẹ já mú mi o ẹ jẹ́ mú mi léè tí wọ́n sọ yẹn Abímbọ́lá Almaroof God bless you ẹ ṣeun ẹ̀yin lẹ ń sọ orílẹ̀-èdè di rádaràda ẹ̀yin lẹ jẹ́ kí orílẹ̀-èdè kó dìde dúró ní ìwọ̀nba bí Ọlọ́run ṣe fẹ́ torí ọlọ́rọ̀ àti ọlá ńlá tí ẹ ní àwọn nǹkan wa tá a ní tó wàá jẹ tó wàá mu mami ọlọ́run ó so dá ilẹ̀ yorùbá dádì ọlọ́run fẹ́ràn ilẹ̀ yorùbá mo ti sọ ìran yẹn ẹ lọ wo ìran yẹn dádì ẹ lọ wo lórí youtube ẹ lọ wo àkọlé ìran yẹn ni mo pè ní ọbásanjọ́ and queen elizabeth ní ọ̀tá ilẹ̀ yorùbá ọbásanjọ́ àti elizabeth àwọn ní ọ̀tá ilẹ̀ yorùbá i repeat it àwọn ní ọ̀tá ilẹ̀ yorùbá Queen Elizabeth tẹ́ ẹ bá ní àyànfẹ́ ilẹ̀ Yorùbá ní irọ́ ni o ọ̀tá wa gbáà ni ó sì máa rí ọwọ́ Ọlọ́run kí mo ló máa rí wọ́n máa rọ́wọ́ Ọlọ́run tẹ́ ẹ bá wo Ọbásanjọ́ ń sìn wọ́n náà wọ́n pera wọn ní pásítọ̀ ah, wọ́n ṣáà ní ẹ̀rẹ́ àrẹ́sì àwọn èèyàn ṣáà ti rí i pé ó tún fi ọ̀ràn kún ọ̀ràn àwọn tí ó ṣẹ̀ áńgẹ́lì ọlọ́run ló sọná sínú ogún ẹ̀ olówù áńgẹ́lì ọlọ́run ló sọná sí ó kà ló fìyà jẹ wọn mọ ọlọ́mọ pé ó lọ àrẹ́sì àwọn mẹ́rin kan ẹ̀ ti àrẹ́sì àwọn mẹ́rin tí iná ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ kà ló fìyà jẹ wọn ni because áńgẹ́lì ọlọ́run gangan ló rìn bẹ́ẹ̀ áńgẹ́lì ọlọ́run ló rìn bẹ́ẹ̀ ara ń sọ náà nìyẹn bí òṣìkà bá ń ṣèkà kóun náà máa rántí pé ẹ̀san ń bọ̀ èmi a máa sọ fún èèyàn pé bó o bá ń wẹ̀ fún òkú a máa sọ pé ẹ̀ ń sunkún mi ẹ̀ ń sunkún always ni mo máa ń sọ ẹ̀ ń sunkún mi ẹ̀ ń sunkún mi tí yín ń bọ̀ tí yín ń bọ̀ tí yín náà ń bọ̀ ẹ̀yin tó kù òṣìkà lẹ̀ Yorùbá tí yín náà ń bọ̀ láì tẹ́rí ẹ mọ òtítọ́ bíbélì sọ pé táwa bá mú òtítọ́ òtítọ́ yóò sọ wá dòmìnira ẹ mú òtítọ́ ògbọ́n ẹ kọ̀ ẹ ò sòtítọ́ ẹ ò bọ́ sínú iná. èló lọmọ yunifásitì ń san ọ̀pọ̀ndí orí burúkú yín ẹ̀ túrówó àwọn asuu náà san asuu tún strike ẹ̀ jẹ́ àjẹmọ́ni wọn àìmọye àwọn bàbá bàbá tó jẹ́ pé àwọn tó ẹ̀rọ àwọn arúgbó míì ṣùgbọ́n ṣe fún wọn ní tẹ́tẹ́ kọ́bọ̀ ẹ̀rọ àwọn mọ́mì míì ẹ wo bí snow ṣe ń pọ̀ lamẹ́ríkà tó ń pọ̀ káàkiri orílẹ̀-èdè ẹlòmíín ní Germany wọ́n ní snow ó máa dàbí òkúta mo wo fíìmù eh, fídíò kan tí bàbá ìyá kan sẹ́ndì sí mi ó ní dáàdì ẹ wọ ẹnu ọ̀nà mi mo ní ah mọ́tò yín dà ó ní mọ́tò mi nìyẹn ó dẹ̀ dàbí òkìtì ọ̀gán ah ọlọ́run títóbi rẹ̀ pọ̀ o wọ́n náà wọn ò lè jáde mo ní abájọ tẹ́ fi sọ pé egungun sẹ́yìn inú fírísà lẹ́ ń gbé ìyẹn ni pé irú àyàn àwọn èèyàn tán lọ ń sùn sétí òkun tá a máa gbàdúrà àìlómìn ti lọ̀sẹ̀ kan létí òkun jésù ṣàánú mi ṣàánú mi ṣàánú mi ṣàánú mi ṣé ẹni tí snow ń jábọ́ sí gbogbo ìlú ẹ̀ ló máa lọ sùn sétí òkun àti lọ́lá tàná ṣèdí láàárọ̀ yìí asùnfàlà <laughs> lálálálá lórí lórí etí orí yanrìn bẹ́ẹ̀ à ń gbàgbà jésù dé àwọn kan àtúnṣe láti yóò dà pé ìkíní ìtumọ̀ọ́rù àwọn tó sá wọnú omi lọ wọn á tún lọ bomi sára ṣé a lè àwọn tán wà nílùú òkè òkun lè ṣe rẹ̀ ilẹ̀ Yorùbá ṣe peaceful land Ọlọ́run mọ̀ọ́mọ̀ kírètì wa nílẹ̀ Yorùbá ilẹ̀ wa dáa òtútù ò pọ̀ jù atẹ́gùn ò pọ̀ jù iyanrìn wa ò pọ̀ jù à ń bú yẹ̀pẹ̀ à ń kọ́lé òkun ò kọjá bi tó wà ọ̀sà ò kọjá bi tó wà alókè anílẹ̀ aní ah, ah. èmi máa sọ fún yín pé ọgbà ídẹ́ẹ̀nì ìgbà náà ẹ jẹ́ kí tún rìpítì gbogbo ẹnu ni mo fi sọ o mo dẹ̀ ní kẹ́ ẹ kóòtù mi àbí báwo lẹ ṣe máa ń sọ lóyìnbó ẹ ṣàlẹ́ǹjì mi tẹ́ bá ní kì í ṣọgbà ídẹ́ẹ̀nì máa mú nǹkan mẹ́sàn-án jáde tí ọlọ́run kà nínú ọgbà ídẹ́ẹ̀nì máa dẹ̀ mú mẹ́sẹ̀sán jáde nílẹ̀ yorùbá I want pastor to challenge me ẹni ò bá jẹ́ anybody tó mọ̀ pé òun lọ theology school òun mọ̀ nípa ọgbà Édẹ́nì dáadáa òun sọ pé màá mú mẹ́sẹ̀sán jáde nílẹ̀ Yorùbá tí ò bá wá rí bẹ́ẹ̀ màá wá ní kó o lọ sí country míì fún mi ní country fún mi ní country tó lè mú nǹkan yẹn mẹ́sẹ̀sán yẹn jáde tó dẹ̀ bọ́ sásìkò ẹ̀. kérúbù àti séráfù ní idà iná lọ́wọ́ àwọn ni wọ́n wà lórí ilẹ̀ ṣùgbọ́n a ò gbọ́ràn ẹ̀gún ilẹ̀ náà tí a ṣẹ́ fún kéènì pé kán máa rìn káàkiri orílẹ̀-èdè kó máa rìn kiri òun ló dé bọ́mọlẹ̀ yorùbá lẹ́nìí tí gbogbo ọmọ ilẹ̀ yorùbá tá à ń rìn kiri orílẹ̀-èdè ohun àkọ́kọ́ nìyẹn hello ẹ káàsán mọ́ o mo wà lórí program tẹ́ bá ń gbọ́ mi mọ́ hello. mo wà lórí program báyìí. gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni èrè òun ló mú wa tá a rìn kiri ayé ṣùgbọ́n olùgbàlà ti kú fún wa a máa padà bọ̀ wálé mọ́mì àwa Yorùbá là ń mú ìlú dùn káàkiri ayé let me tell you the second thing today irun dídì tẹ́ ń dì yẹn àwọn irun tẹ́ ń dì ìran ìran Amẹ́ríkà kan ò dirun rí ìran amẹ́ríkà kan ò di irun aládìmọ́lẹ̀ kan di tínríntírín kan máa di irun sórí ìran amẹ́ríkà kan ò di ilẹ̀ yorùbá ló kọ́kọ́ di irun àwọn náà nádẹ́ kọ́kọ́ mú dọ́hùn challenge me. ó di mélòó <laughs> ẹ lọ máa mú fèsì tó kù hallelujah o hallelujah o. àìmọye àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé wọ́n fì láti dàbí ilẹ̀ Yorùbá nínú àṣà àti ìṣe nínú ìrìn àjò àti ohun gbogbo ṣé ti brass àbí ti gold tí a ní ṣé ti omi tó ń sọ̀kalẹ̀ waterfall nínú àpáta omi gbígbóná omi tútù tẹ́ ẹ bá lọ ka Genesis ṣé ká máa lọ sínú Genesis ká lọ kàwé ṣé ká lọ síbẹ̀ ká lọ kàwé Bíbélì sọ pé omi kan ṣàn nínú ọgbà nínú ibìkan nínú Genesis ṣé ká lọ bẹ̀ ẹ já lọ nu Genesis mo ṣì ní time mo fẹ́ ṣe lecture dáadáa lẹ́nu torí pé mo mi ìfẹ́ mo fẹ́ jẹ́ ká mọ̀ pé ilẹ̀ Yorùbá ilẹ̀ tí ọlọ́run tó yọ́nú sí ni. ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti agbára. a máa rí ayọ̀ ògo ọlọ́run yóò wà pẹ̀lú wa a ó sì rí ìdùnnú lórúkọ jésù gbogbo ọkàn tó ń gbọ́ mi orí yín ò ní gbàbọ̀dì ẹ gbọ́ dáadáa mo ní gbogbo ọkàn tó ń gbọ́ mi orí yín ò ní gbàbọ̀dì wọ́n ní ní àtètèkọ́ṣe ni ọlọ́run dá ọ̀run ayé ayé sì rí wà ní júrujùru ó sì ṣófo òkùnkùn sì wà ní ojú ibú ẹ̀mí ọlọ́run sì ń rà bàbà ní orí omi ọlọ́run sì rí wípé kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ sì wà that is gbogbo ayé nìyẹn fún orí àkọ́kọ́ mo ń bọ̀ à ń lọ sórí kejì tẹ́ bá wo ẹsẹ̀ kẹta ìwà ìgbọràn ló wà ń bẹ ẹsẹ̀ kẹrin Abẹ́lì àti Kéènì ibi tẹ́ bá wá wo ẹsẹ̀ ìkarùn-ún ibẹ̀ láti máa ka àwọn ìtàn tí mo fẹ́ sọ ń pa ilẹ̀ Yorùbá yẹn ìwọ tó bá rákòókò lọ kà ó ní èyí ni ìwé ìran Ádámù lí ọjọ́ tí Olúwa dá ọkùnrin lí. Li àwòrán ọlọ́run dá àti akọ àti abo bẹ́ẹ̀ ni ó dá wọn ó sì súre fún wọn wọ́n sì wí pé orúkọ wọn ni ádámù lé ọjọ́ tí wọ́n dá wọn. ádámù sì wà lí àádóje ọdún síbi ọkùnrin kan ní ìjọ àti lí àwòrán ara rẹ̀ tí ń pe orúkọ rẹ̀ ní gbọ́ dáadáa o jíjọ àti lí àwòrán ara rẹ̀ ó sì pe orúkọ rẹ̀ ní sẹ́tì kí mo pè sẹ́tì. ọjọ́ ádámù lẹ́yìn tí ó bí sétì jẹ́ ẹ ti wọ́n ó ní àwòrán ara rẹ̀ ó sì pe orúkọ rẹ̀ ní sétì ọjọ́ ádámù lẹ́yìn tí ó bí sétì jẹ́ ẹgbẹ̀rin ọdún ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin gbogbo ọjọ́ tí ádámù wá sí sì jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọdún who is this place ẹgbẹ̀rin ọdún lí ọgbọ̀n ó sì kú sẹ́ẹ̀tì sì wà lí ọgọ́rùn-ún ọdún lí márùn-ún ó sì bí tí n bá ní máa ka ìtàn yẹn lọ mọ́mì ibẹ̀ lẹ ti máa rí omi ìkọ́gòsì tẹ́ bá kà dáadáa ẹ máa kà ẹ máa kà lọ ẹ má wọ̀rí ẹ̀yin tẹ́ bá fẹ́ gbọ́ lẹ́kṣọ̀ yẹn a máa lọ sórí WhatsApp àlọ́kọ̀ọ́ tẹ bá kà á débì kan ẹ máa rí pé omi kan sàn jáde láti ìgbà tí a lé ádámù tẹ bá lọ sọ́wọ́ ẹ̀yìn tá a lé ádámù àti éfà kúrò nínú ọgbà édẹ́nì nígbà tá a lé ádámù tán ṣẹ̀ tán tán lé wọn jáde áfà tán lé wọn jáde náà ṣẹ̀ wá bí àwọn eléyìí nígbà tá a lé wọn jáde omi wọn ní omi kan sàn jáde ńbẹ̀ ìkan lọ síbì kan ìkan lọ síbì kan ṣùgbọ́n ọ̀run so ó di ìkọgòsì tí omi gbígbóná àtomi tútù wáyé. àṣírí Elédùmarè ni ilẹ̀ Yorùbá yìí òun lẹ ti máa rí níbi tí àpáta tí òjò ti ń dárọ̀ lórí àpáta. ṣé ẹ rántí ọkùnrin kan tí a pè lọ́mọ àlè nínú bíbélì abẹ́ ẹ̀ rántí ta ló morúkọ ẹ̀ ẹ tó bá morúkọ ẹ̀ má gbàdúrà fún ẹ̀bùn yẹn náà nìyẹn a pè lọ́mọ àlè nínú bíbélì gbọ́ ìwọ tá a kọ̀ ńlẹ̀ ńlẹ̀ bàbá rẹ ìwọ tá a ti kọ̀ ńlẹ̀ láwùjọ látẹ̀ní lọ ìwọ tó rà mí ṣe mo lé o máa padà jọba lórúkọ Jésù wàá padà tayọ lórúkọ Jésù wàá padà búyọ kí n tó kúrò lórí ọ̀dọ́ Yorùbá Nation máa wá kọ́ ẹ bí o ṣe máa gbàdúrà lẹ́ni táyé rẹ máa nítumọ̀ mo ṣẹ̀dé látòkùnrin mo dẹ̀ máa sọ̀rọ̀ àṣẹkásáyé rẹ ta ló mọ orúkọ ẹni náà ta ló wà ń bẹ̀ wà ń oh my god àwọn èèyàn mi ò tí wọn ò tí gbé bíbélì wọn àwọn ọmọ mi kí lẹ́kọ̀ọ́ iná Genesis kí ni Adéníyì ah oh ṣé ẹ tí ìrántí orúkọ yẹn báyìí. ta ló mọ orúkọ ẹ ah ẹnìkan ti mọ ó dà pé mo tètè rí ni o. Gideon Gideoni ah, mo fẹ́ wo orúkọ ẹni tó kọ Gideoni ah mẹ́sẹ̀gì ò dẹ̀ jẹ́ kí n rí oh my god Adonidayo ah ó dà pé ẹ̀yẹ̀ kan náà ti kọ́ before you o lórúkọ Jésù jẹ́ jẹ́fta. <laughs> àwọn ìta fẹ́ gbàgbọ́ báyìí ṣé jẹ́pta ni jẹ́pta Gídíónì ẹnìkan náà ló sì ń jẹ́ bẹ́ẹ̀. ẹnìkan ló jẹ́ jẹ́pta. ẹnìkan náà ló ń jẹ́ Gídíónì èwo lẹ fọwọ́ mú ṣé ká mú jẹ́pta àbí ká mú Gídíónì ó yá ẹ mú kan àìná akíjásọ́lá mọ́mì mi ẹ̀ka sánmọ̀ ó yá ó yá ó yá ó yá ó yá mo fẹ́ mú kan jẹ́ ká mú jẹ́fta oyè oyè oyè ẹ má ẹ ṣe copyright ẹ mú kan ìwọ tó bá ti mú Gideon Tewan. ayérayé ọba tó pọ̀ nípa àti agbára gbogbo ẹ̀yin tẹ́ kọ ọ̀rọ̀ yìí mo súre fún yín látẹ̀ní lọ gbogbo ibi tá a ti kọ̀ yín sílẹ̀ lórúkọ Jésù ẹ lọ di ọba nígbà tá a ní kí Gídíónì àbí Jẹ́fítà ta ni ó lọ jagun àbí ẹ mú kan ni ẹ mọ̀ pé àwọn afọ́jú làwọn a ò ka bíbélì. mo wa lori program for now mo wa lori program báyìí ẹ pè padà mo wa lori program. Jephtha Ọláyínká Adéwálé Jephtha nígbà tá a ní kó lọ sógun mo ti ṣe Olúbùnmi Abíọ́nà mo ti ṣẹ̀sán fún yín Mrs Victoria Akikoya Gideoni ni o Gideoni Jepta ni Jepta Jepta Jepta nígbà tá a ní kó lóògùn àwọn bíi bàbá rẹ̀ wá padà wá ó wà lọ béèrè lọ́wọ́ lọ́nà ó ní kí èrìkì kó sẹ̀ sórí awọ mọ́mì nílẹ̀ Yorùbá lẹ́nìí ibi tí ìrìyẹn ti ń sẹ̀ lójoojúmọ́ tí ò dúró ẹ ṣe mọ̀ Adéníyì Adéjùbírì àwọn èèyàn gbádùn àwọn èèyàn díta mílíọ̀nù twenty three three mo pàtẹ́wọ́ fún ọ jàre ẹ ti rí i pé àwọn tán gbá múṣẹ́múṣẹ́ nínú bíbélì wà ń bí àṣẹ àṣẹ sẹ́rí àṣẹ agbọ́ ọ̀rọ̀ yóò yé wa àwọn ọmọ ilẹ̀ Yorùbá nation we understand what you are saying kì í ṣe pé a kà ń sọ̀rọ̀ agbọ́n nínú agbọ́n lẹ́yìn torí àwọn òpònú kan ní wọn kà tẹ kọ́ra wọn jésù wọn tẹ wọn kà tí wọn sọ wọn kà ṣekú bí ikú ọ̀bọ wọn kà ń sọ̀sọ̀kúsọ káàkiri Tinubu ní ọ̀bẹ president Tinubu ní ọ̀bẹ president yẹsẹ tẹtẹtẹtẹ. lákòókò náà ó sọ pé òun fẹ́ rí àmì ẹ ṣe jàre àmì ibo ni àmì yẹn padà sí. Si? tí ìrì yẹn sẹ̀ títí di ọ̀la mami gbogbo ìyẹn jẹ́ sọ fún yín nílẹ̀ Yorùbá ìwọ tó bá fẹ́ jẹ́ kí n sọ fún ẹ tẹ yes ẹ máa sanwó o lẹ́ni ẹ máa ra dátà fún mi ẹ pé mo ti lo over dátà mi báyìí lórí mi ṣe program di one hour adẹ ti pẹ́ mí lẹ́nu àti pẹ́ o àti lo one hour thirty minutes program eléyìí ti pẹ́ o hallelujah ọ̀pọ̀ Nàìjíríà mo wà kí n tó lè lo one hour thirty minutes ó mo dátà tí mo ti lò mami tẹ wá ní wọ́n ní sọ o mami Margaret ah. ẹ̀yin tẹ́ ra ah, mami Margaret ẹ̀yin náà wà ẹ máa ra dátà lẹ́nu mm-hmm. ara lọ́mọ kingdom ah, ẹ mọ̀ pọ̀ wọ́n ní sọ ibi tí bẹ̀yìn wà nílẹ̀ Yorùbá mélòó mo ti sọ ẹ dákun mélòó mo ti sọ ẹ jẹ́ kọ́kọ́ sọ ilé ìnáka wa sọ mo ní mẹ́sàn-án ta dẹ̀ máa rí nílẹ̀ Yorùbá tí ò yé yín òkè dànrè lọ́wọ́ tẹ́ ẹ bá dé ìdànrè ní ilẹ̀ Ondo tẹ́ ẹ bá ti dákúrẹ́ ẹ lọ sí dànrè oórì ni wọ́n ń pe àpáta yẹn ojoojúmọ́ láago mẹ́ta òjò á máa dá sẹ̀ńbẹ̀ títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. omi òjò adẹ́dẹ́dẹ́ máa dásẹ̀ ìrì adẹ́dẹ́ máa dásẹ̀ lórí àpáta yẹn kì í ṣòru ọ̀sán ni. Mm. Mami, if you are from Idanre go and look for orí ni wọ́n ń pe òkúta yẹn orí mami a yọ jáde òkúta yẹn máa fúnra rẹ̀ yọ jáde. Fọlákẹ́ Ògúndáre àpáta yẹn àṣẹ Elédùmarè á dẹ̀ dédé lọ sókè á ọ̀run òjò á máa ṣẹ̀ lórí ẹ̀ go and investigate àbí kílẹ̀ máa ń pè kàsálẹ̀ ààrẹ ọmọ wù mí àwọn tán wọ́ láti ìlú Ìdànrè kan gbọ́ ohun tí mo sọ yìí mọ́mì kò sí pamọ́pamọ́ kan bẹ̀ tó o bá rìn ilẹ̀ Yorùbá ló wà á kú òun lẹ̀ Yorùbá là ń sọ yìí Ìkọgòsì tó o bá gbé tó o bá gba Ìpólé àbí o gba Arámọkọ wàá dé wàá dé wàá dé Ìkọgòsì lẹ́lẹ́mẹ̀ yẹn tó bá gba ẹ̀fọn aláyè tó bá ti kúrò ní Aramọkọ tó gba ẹ̀fọn aláyè tó dé Ìpólé o lè padà nínú Èkìtì o lè padà sí Ìkọgòsì wàá kan omi gbígbóná tó o bá gba ara mọ kọ wàá lọ sọ́nà bíi pé òun lọ sí ìpolé bíi pé òun lọ sí ìpolé wàá dé ara mọ kọ ìpolé tó bá lọ ìpolé waterfall wà ń bẹ̀ omi ń dàda lórí òkúta yẹn o àti ìní ìṣèkan ṣe pẹ̀lú yẹn for now <laughs> èèw ọlọ́run ni ṣebí àpáta kan wà lọ́sùn state omi wà lórí ẹ̀ bíi kànga wọ́n ní tán bá bọ́ sínú kànga yẹn wọ́n á lọ jáde ń bì mí àṣẹ Elédùmarè ni gbogbo ẹ̀ wà nínú bíbélì. again. ṣùgbọ́n ẹ ò mọ iyì àti àṣà tí Ọlọ́run fún wa ṣùgbọ́n lónìí à ń lọ Jerúsálẹ́mù à ń lọ Mẹ́kà à ń lọ gbogbo ẹ̀ à ń lọ Jọ́dánì à lọ ń fi owó iyebíye a fi ń wo àwọn nǹkan mèremère tiwọn ṣùgbọ́n èyí Ọlọ́run ṣe fún wa nígbà tí wá ń bí a ò wò ó a gbàgbé ẹ̀ nítorí pé gbogbo nǹkan wọ̀nyí ọlọ́run ló ní àṣẹ Elédùmarè ni kò ṣeé yí padà ok ṣé ibi tí ìrì ti ń sẹ̀ lójoojúmọ́ yẹn tí òjò yẹn ń ṣe wẹ́lúwẹ́lúwẹ́lúwẹ́lú kò dẹ̀ ní rọ̀ sínú ìlú òkúta ló fi kọ́ gbogbo ìlú yẹn kiri nígbà tí a lé Dáfídì tó sá pamọ́ inú òkúta ló sá sí àǹtí mi Rachel Òjó god bless you ma ẹ máa kọjọ mẹ́ta ma god bless you ma. <laughs> ẹ tún gbọ́ mami ẹ ní irú rẹ̀ wà ní àdówáyè àdówáyè àti gbọ́ ó wà nínú bíbélì kò tán many things tá a ní òkúta kan wà lóńdó wọ́n pe orí òkè yẹn nínú Ondo township tó bá lọ sọ́nà tálẹ́ àbá ọ̀nà ilẹ̀ olújì àbá òun lọ sí ọ̀nà àkúrẹ́ tó bá ti kọjá ẹ̀fẹ̀ garage òkúta ńlá ni òkè olífì ni wọ́n máa ń pe orí òkúta yẹn àti gùn orí ta lọ ṣe prayer nígbà tá à ń ṣe prayer fún Lady K agùn ó wà lórí program tẹ́ bá lọ wò tẹ́ bá lọ wò lórí YouTube àbí lórí Facebook òkè olifi ni tá a lọ gun àpáta yẹn the stone full with gold wọ́n sọ ní ayé ọba kan londo town eh, ọba tí ó jẹ ọba tó wàjà kí adésàn oyè tó jọba hmm, mo fẹ́ rántí orúkọ ọba yẹn. Um, ìtì adé ọba ìtì adé londo township ní ayé ìgbà yẹn ni àwọn white wà náà sọ pé wọ́n fẹ́ fọ́ òkúta yẹn ní àkúrẹ́ garage ní ugbó ká ló máa lọ sí sáìdì ugbó ọjà náà máa ń pè bẹ́ẹ̀ ìta alá ní bus stop yẹn òkúta yẹn tóbi gan òkè olífì ni orí òkè àwọn kérúbù àti sẹ́ráfù àwọn chọ́ọ̀chì mi máa ń gùn pọ̀tò òkè yẹn ga gan òyìnbó yẹn gbà yẹn mo ní àǹfààní ilé bàbá dáde mi ni òyìnbó yẹn wá gangan tó jókòó ó ya píkṣọ̀ lóríṣiríṣi ó wá ń fi wọn bàbá dáde mi gbà yẹn pé nínú òkúta yìí o góòdì ló kúnnú ẹ̀ from grand to home ó ní ṣùgbọ́n tó wà ń bẹ̀ nígbà náà wọ́n jọ lọ sáàfin ọba ni ọlọ́run fọrùn kẹ́ bàbá bàbá mi bàbá mi bàbá bàbá mi wá béèrè ṣé ẹ mọ̀ pé àwọn àgbà ayé àtijọ́ wọ́n ní làákàyè tó bá jẹ́ ayé ìsìn ayé àwọn Ọbásanjọ́ yìí wọ́n á ní kán fọ ni tìyẹ́ bàjẹ́ òkàn mi owó táwọn fẹ́ gbà ni bàbá yẹn kábíyèsí yẹn ò gbóyìnbó dáadáa ńgbà náà inú ẹ dùn kó gbọ́gòdì wà nílùú òun ṣùgbọ́n bàbá dáàdì mi wá yíjú sí ìtì adé ó bá ní kí ni ní èdè Yorùbá pé kí ni sequences tó lè ṣẹlẹ̀ àbí kí ni kí ni repercussion tó máa mú wá tá a bá fọ́ òkúta yìí àwọn tó wà lóńdó lákòókò tán gbọ́ sí kéèsì yìí mọ̀. Bílíkísù palikisu badijọ ẹ mà ká o. God bless you. wọ́n gbọ́ sí kéèsì yẹn gbà ẹ́ wọ́n sọ fún wa pé the only effect tó wà mẹ́ni pé omi máa pa gbogbo Ondo tá à ń ṣe kùnú torí omi bí gold ṣe kúnbẹ̀ náà lomi kúnú ẹ̀. ẹ́ omi kẹ̀ gbogbo èèyàn lé kábíyèsí ní ọ̀yá bọ́ta tó bá jẹ́ àwọn ọba àkókò yìí wọ́n á gbowó wọn á ní wọ́n á lọ ṣèlú mi síbi mi tí wọ́n bàjẹ́ ọkàn mi nígbà tó ba ìlú bá lè gbé orí mọ́remí ọ̀ríjìnà orí mi tán bá lè lọ tà á ṣe kábíyèsí ti sọ̀rọ̀. <laughs> wòlíì ti sọ̀rọ̀ <laughs> hallelujah admin lọkọ ti bẹ̀rẹ̀ kúrò àti bẹ́ àti bẹ́ skibika tó bá jẹ́ àkókò yìí tá a wà yìí ẹ̀yin màá mi ẹ̀yin bàá mi ọba yẹn máa ní kí kó gbowó wá kọ́ ṣe kí ni kàn ti ṣe bẹ́ẹ̀ n tó ń ṣẹlẹ̀ léni ni àwọn Mákindé gbowó torí màálù wọ́n jẹ gómìnà gómìnà ọdún mẹ́jọ wọ́n ta ìran wọn fún Fúlàní dáàdì gbogbo tó bá wù kó o máa ṣe lénìí máa rántí ìtàn nínú nǹkan mẹ́sàn tí mo lọ pọ̀ wà nílẹ̀ Yorùbá tó sì wà nínú Bíbélì mo ti sọ mẹ́ta bíi mẹ́rin lénìí wọ́n náà ti kọ́gbọ́n nìyẹn nínú ọ̀rọ̀ tí bàbá wa Afẹ́ Babalọ́lá sọ pé ẹni tó gbọ́dọ̀ jẹ ààrẹ orílẹ̀-èdè ló ké sọ fọwọ́ náà gbọ́dọ̀ mọ current affair current affair wo ló fẹ́ mọ̀ ẹni kí Tinubu wá sọ ibi tí Iléṣà dé gbé dúró lẹ́nu ká má tí lọ sí ìlú tiẹ̀ ìlú abínibí ẹ̀ ní Ọ̀ṣun ìjọ wo náà ti gba títì kọjá òtítọ́ ọ̀rọ̀ korò ẹyẹ kan bẹ́ẹ̀ ló máa ń sọ bẹ́ẹ̀ ló kò yáyà mi ó ní òótọ́ korò òótọ́ korò tìṣẹ́ tìṣẹ́ o tìṣẹ́ o tìṣẹ́ o wọ́n tìṣẹ́ o òótọ́ korò àwọn mi àwọn máa sọ fún mi nígbà náà á ní bí ọdún o wá ṣiṣẹ́ o òótọ́ korò bí ọdún o wá ṣiṣẹ́ o èmi àwọn àlọ́ sásábẹ́ ọ̀pẹ màá máa ní òórùn náà jáde ó ní a tó yé ọ mọ́mì ó tó yé mi lénìí ó tó yé mi lénìí abájọ tẹ́nìyẹn sọ pé ó ṣẹ̀ yé mi ni o ìyá ọlá ayé ẹ mọ tuwo ó ń kún lemúlemú ẹ gbọ́ bá ṣe ń kiri kerosene gbà yẹn náà nígbà kékeré tiwa kẹrosínì re àròkún lemúlemú àròkún remùremù epo òyìnbó kẹrosínì re àròkún romílemú àròkún romùromù epo òyìnbó how much is kerosene per one litre now kerosene ìgò kan èló ni ó yé wa báyìí màmá yẹn ni ó máa bí ọdún wá rugi lọlé oyè wa tí ó ń gbà kan tá a tún dáná akọwọ abẹ́lé wa a ò fẹ́ ra a ò fẹ́ lo stóòfù mọ́ àwa lọ ń kó sawdust ní sọ́ọ̀mẹ́lì níbi tán ti ń la pákó ṣé igi tiẹ̀ gbónú gbó sọ́ọ̀mẹ́lì mélòó ló wà ń sì tán ti ń la pákó já mumi lórí àwọn ọ̀tá wa ṣé rí kì í ṣe gbogbo ẹ̀ ni pé olúwa lù pa jésù fọ́ lórí ẹ̀mí mímọ́ tún ìfún ẹ̀ jáde àwọn kan mi wà tó jẹ́ pé ọlọ́run ní jẹ́ agbọ́fà àṣìṣe àwọn kan mi wà tó jẹ́ bí ó dàbí àṣìṣe nínú ayé ẹ̀dá ṣùgbọ́n téèyàn gbúdọ̀ ṣe àtúnṣe ẹ̀ hmm? kí mo wí àwọn nǹkan míì wà èèyàn gbọ́dọ̀ ṣe àtúnṣe kì í ṣe gbogbo nǹkan kì í ṣe gbogbo ejò ní jíjẹ ipòkípò ṣe rí àwa tá a wà lórí Yorùbá nation yìí kò sẹ́ni tí ò lè ṣàìṣe ààrẹ tọmọkùnrin bá lè kọńtrólù ìyàwó ẹ̀ tó lè kọńsóòlù ẹ̀ ààrẹ ni mí látọjọ́ tó ti fẹ́ yàwó tí ò fọwọ́ gba lẹ́ẹ̀kẹ́ báyìí rí pé sórí rẹ̀ bàjẹ́ kò jáde lẹ́nu ẹ̀ rí okun okun ni tíyàwó rẹ̀ bá ṣe amọ́ṣọ ìyàbọ̀ ọ̀tá ni tó wá tó padà wọlé àsìn ẹ ṣe jàre àròkún epo òyìnbó kẹrosíìnì confam sà <laughs> ẹ ṣe jàre bọ́lájí bẹ́ẹ̀ ni ata kẹrosíìnì jìnnà tí n bá kiri bọ́n ṣe ń ki ògì fún wa nílùú wa Ondo mi èyí iye ògì ẹ̀kan ẹ̀ o náà go márùn-ún four thirty kì í ṣe ayé fúlàní tán jiyàn gbé four thirty ògì ẹ̀kọ́ ẹ̀ o náà wọ́ kùtùkùtù màá ti kí ẹ lọ bá tún bọ̀ nálẹ̀ màá tún wá kí kerosene àkókò kan náà tún ta oògùn ẹ̀fọn nineteen eighty three oògùn ẹ̀fọn ni mò ń ta oògùn ẹ̀fọn oníkọ́ìlì ló jáde nineteen eighty three ni oògùn ẹ̀fọn oníkọ́ìlì jáde londo oògùn ẹ̀fọn ẹ lọ béèrè dáadáa ní John Holt nídìíṣin ní national supply ẹ̀rọ pa àgbà wo mi ì sọ ọmọ kékeré mo ti dàgbàdàgbà Eh, oògùn ẹ̀fọn ẹ o a máa gbé dání báyìí lókè lálẹ́ kí mami ọlọ́run bá sọ pé o máa mo tún gbé lọ́dọ̀ èèyàn máa ń fi mí lákòókò náà kiri iyán kò lọ́bẹ̀ ẹ tán pè lóńdó lóńdó township wọn pe iyán ní ẹ wọn pe ní wọn ò pe wọn ò pe ẹ bá kó lọ́bẹ̀ èmi náà ni máa gun wo ọwọ́ mi rè tí n bá ní máa sọ tójú mi rí láyé láti ìgbà náà títí dàkókò yìí àsìkò yẹn náà ni késẹ́ẹ̀tì yẹn jáde ní 1983 ẹ̀jẹ̀ ṣu ẹmu mi náà ní ti gbówó lórí o ṣẹwà nígbà náà tábà ti hàn ẹ̀jẹ̀ ṣu ẹmu mi náà ní ti gbówó lórí ẹ mọ̀ bímọ ẹ fètò sọmọ bíbí àtìgbà yẹn Nàìjíríà ti ń gbó kùkùkùkùkù. nàìjíríà ti ń ṣubú bọ̀ láti gbà yẹn ẹ jọ̀ọ́ ẹ béèrè lọ́wọ́ tinubu lákòókò yẹn pé níbo ló wà ẹni níbo náà wà ẹ béèrè lọ́wọ́ àwọn bàbá kọ́mọ bàbá àwọn tán dá yunifásitì yìí lẹ̀ gbà náà ẹ béèrè lọ́wọ́ Ọ̀ṣínbàjò níbo náà wà ẹ béèrè lọ́wọ́ Gani Adams pé níbo ló wà ọ̀pọ̀ ènìyàn tí ń fi búrẹ́dì jẹ tí ń fi búrẹ́dì tí ń fi búrẹ́dì jẹyin lénìí wọ́n ń wọ pátá ṣeré ni where are them We are them láyé ìgbà tá à ń sọ pé òkú ti ẹbọ ṣé ẹ máa òkú ti ẹbọ ńgbà yẹn ẹ máa ń títọ́ wọn náà pa nàìjíríà àṣetà ló ta ló ń jẹ́ ọbásanjọ́ gbà yẹn ọbásanjọ́ wà o ṣùgbọ́n àṣẹ ó lọ́nu wọn. gbogbo nǹkan wọ̀nyí ẹni láti sit down and think very well mami you need to sit down and think pé kí la sọ ayé yìí dá ó ní mo ṣe máa ń kọrin káàkiri tí mo máa sọ pé èmi náà lọ́wọ́ ń bẹ ìwọ náà lọ́wọ́ ń bẹ báyé yìí ṣe dà lẹ́nìí gbogbo wa la lọ́wọ́ ń bẹ gbogbo wa la lọ́wọ́ ń bẹ mí ní pẹ́ mo ti ń lọ náà nìyẹn gbogbo wa la lọ́wọ́ ń bẹ báyé yìí ṣe dà lẹ́nì gbogbo wa la lọ́wọ́ ń bẹ. mo sọ pé àwọn àdìtú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá sà bá ṣe ń wí yẹn kò yé wọn mọ́mì tó gbọ́ mi lẹ́nì kò yé ẹ gan ẹ ṣe jàre òkó tiẹ̀ bọ̀ àwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ current affair fún wa president tẹ́ ẹ fẹ́ sọ ẹni kí Tinubu bọ̀ ta kó wá sọ ìtàn òkó tiẹ̀ bọ̀ tí ò bá jẹ́ pé ó máa lọ tẹ̀ lójú fá á lọ wò ó lójú gọ́gù. yes ẹni kó wá sọ history òkó tiẹ̀ bọ̀ as a president tá a máa ní ìṣe tafiu fún lẹ́ni kò lè pass nínú current affair tí àwọn mandates tí máa bèrè lọ́wọ́ ẹ̀. national supply àwọn wo ló dá national supply lẹ̀ àwọn wo ló àwọn wo ta ló dá lẹ̀ báwo ló ṣe generate àwọn wo ló dẹ̀ kó national supply jẹ tí ò jẹ́ ó kárí mọ́ láyé rice occupants tó máa ń ṣe sínú páálí báyìí where is occupants today àwọn occupants ẹ ti gbàgbé ẹ tábà sọ ẹ̀yìn occupants kan náà tá a dẹ̀ ń pariwo ẹ̀ nígbà yẹn ta ló fi ta ló fẹ́ fọ occupants wá gbẹ̀tọ̀ wa nílẹ̀ Yorùbá tẹ́ ẹ gbàgbé àti ibi ọkùnbẹ́ǹsì lẹ́ti bẹ̀rẹ̀ sí ṣògónù <laughs> wọ́n fẹ́ jẹ́ sọ̀rọ̀ ni o mi ì dẹ̀ fẹ́ rìn jìnnà o. ẹ bèrè bọ́sẹ̀ bọ́sẹ̀ ẹni tó kọ́kọ́ import dákòrò àwọn jọ tó sọ pé ìlọ́fẹ́ kú bẹ́ẹ̀sì gbògo lọ́wọ́ wọn Elizabeth náà wà ń bẹ̀ ẹ mọ nǹkan tó fi pilẹ̀ ọkùn bẹ́ẹ̀sì ráìsì yẹn ọkùn bẹ́ẹ̀sì nígbà yẹn olówó ló ń jẹ ọkùn bẹ́ẹ̀sì Nàìjíríà kọlọ́run fọ̀run kábíọ́lá náà wà ń bẹ̀ everybody ló ní tiẹ̀ lọ́wọ́ àti sogonu ńlẹ̀ Yorùbá ti pẹ́ ṣùgbọ́n ẹ̀yin ò mọ̀ nílé ńgbà yẹn nígbà December tẹ́ ẹ bá ṣe ráìsẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe ń fò sókè fò sísàlẹ̀ wọ́n wò wá dáadáa kán tó kiná bọ̀ wá lára wọ́n mọ̀ pé ilé ewé la ń gbé kán tó finá sí i iná wa jó dórí eléwé tán eléwé wa eléwé fojú dínà tán iná wa tán àwa ń pariwo. a lákòókò ya ti ṣe tán àti lọ iye yín ò sí ìtẹ́ ẹ fi tàn wá jẹ́ ni pé ẹ̀yin ọmọdé ẹ dúró àkókò tí yín náà ń bọ̀ àkókò tí yín náà ń bọ̀ ǹjẹ́ ó ti dé àkókò tí wa náà dẹ̀ ti dé báyìí. Operation Free Nation Ọbásanjọ́ ọjọ́ kìíní àná kí ni fi kó jẹ gbogbo oko tó dá káàkiri gbogbo orílẹ̀-èdè state káàkiri tó fi gbalẹ̀ operation feed the nation ni o abẹ́ ti gbàgbé ni ká tó gba Greek adìyẹ Greek wá sí Nàìjíríà ayé wa ká tó máa jẹ ká tó máa jadìyẹ ká tó máa jadìyẹ nú páálí adìyẹ bílẹ̀ wa làkùkọ adìyẹ wa là ń pàjẹ lóko màá ń sin adìyẹ tèmi gólóbà máa lọ máa kó ẹ̀há epo máa gún máa àgbàdo máa wá máa sa pẹ̀lú ẹja tá a pa ní gbọ́kọ̀dá ẹja gúngún kọ́kọ̀dá àágùn mọ́ kúlíkúlí adìyẹ wa tóbi ó la máa pa jẹ máa tọ́jú adìyẹ tèmi láti January wọ́n á ra adìyẹ mẹ́ta mẹ́ta fún wa abo kan akọ̀kọ̀kọ̀ kan abo méjì ó ní mo ṣe sọ fún yín pé mo lè kọ́ ẹ má ṣe ń sàn ní ẹ̀bí ẹ̀ láàárín oṣù mẹ́ta o lè ní hundred tí n bá kọ́ ẹ. that is why ṣùgbọ́n ńgbà tá ń gbé adìyẹ nu páálí dé adìyẹ tán ti ẹ̀ ń bámu látogún ọdún tọ́kílẹ̀ èdè ń jẹ́ ayé ológun àti Ọbásanjọ́ ti ń ba ayé wa jẹ́ ọjọ́ ti pẹ́ òun dẹ̀ ń pa adìyẹ tiẹ̀ òun kò lọ àwọn kan jẹ life chicken adìyẹ tiẹ̀ wọ́n ń gbà á ní labouring country ó lè rádìyẹ Ọbásanjọ́ níbí Ọbásanjọ́ ò lè ta díẹ̀ sí yànnàpájà kò lè tà á fún yín lóṣòdì do you mo do you know how much Ọbásanjọ́ said adìyẹ tiẹ̀ apple oko apple ẹ̀ ní Ghana omoye tá ń tà ní Côte d'Ivoire apple ẹ̀ tá ń gbìn ń bẹ̀ omoye tó Ọbásanjọ́ ń tà ẹ ṣe mo ti ń sọ̀rọ̀ ẹ má ti ń sọ̀rọ̀ ẹ ń pè láfíríkà ó ń fi owó wa dá oko sí ilẹ̀ Benin gbogbo wọn ni wọ́n ń lé màlúù sí nìjẹ́ níbi tí Buhari ń kó omi lọ léèní tó ń ṣe omi lọ torí ẹran màlúù nìjẹ́ torí màlúù tí Buhari ń sìn ní nìjẹ́ gbogbo ogun màlúù gbogbo owó tó wá kó lọ́dún mẹ́jọ míì tó kó lọ nìjẹ́ ló torí tiẹ̀ ló fẹ́ ṣomi lọ sí nìjẹ́ tó fẹ́ ṣe iná sí nìjẹ́ kán ba lè máa gbádùn àtàwọn ẹran rẹ̀ kò rókò ẹran dá sí nàìjíríà kó ní ká máa ta màlúù ní five naira ẹrù pọ̀ gọ̀ ni èlè láàdín pín nàìjíríà pẹ́pẹ́sẹ́ o àtìkù ló tó ń bọ̀ ẹ ṣẹrú ẹlẹ́ẹ̀ni pín ẹ má wò ṣe bí wọ́n ti pé lóògùn ọ̀fẹ́ o ẹ má wọ̀ọ́rì ìbẹ́ ń pariwo tẹ̀lé lẹ́yìn ó ń kó àwọn dànìdànì àwọn òpònú ọmọbìnrin tó jẹ́ pé ẹ̀yìn ẹ̀yìn Sisi Adélébọ̀ ẹ mọ bóbìnrin arẹwà tó ju arẹwà lọ ó ìkaṣọ òṣìṣì lẹ́rùn oríkẹ́ lọ máa kúnlẹ̀ kí kábíyèsí kan ìyẹn wá ní ogbóhùn tí mo máa jẹ dé ẹ̀yin oníranù àwọn tán ti bà lé yín tètè ẹ̀dẹ̀ fọmọ yín lẹ̀ how much they want to be given to you tẹ̀ ń lo tẹ̀ ń pàdánù ògo ọjọ́ ọ̀la yín tẹ̀lé ń tẹ̀lé Gani Adams káàkiri people in America London ẹ̀ ń contribute owó fún olórí burúkú ẹ̀ ló ń ṣe oòdùà oòdùà kínní fún yín ẹlẹ́ǹṣe mọ́remí ẹ̀ ń gift mọ́tò ẹ mọ̀ pé ẹ ṣògonù ẹ lẹ́ fún yín ní mọ́tò wọ́n fún yín ní mọ́tò ẹ mọ́remí wọ́ọ̀dì ẹ mọ́remí kinní kan ṣé ẹ̀tọ́ ẹ nìyẹn nígbà tó gbé mọ́tò fún ẹ ń fún ẹ lówó epo sí lódìdí ọdún kan ìyẹn ní ìyẹn ó fi mọ́tò akọ mọ́remí sára mọ́tò yẹn ìyẹn ní kí Boko Haram má gbé ẹ lọ́la don't lose your talent gbogbo ẹ̀yin àwọn ọmọ wa ẹ̀yin lẹ fà á because ẹ ẹ̀ láàbójú kúrò ìyá ẹ̀mú ń lọ nìyẹn o ìyá ìyá mi sọ fún mi pé ọmọkùnrin tó bá ti wà tí ò bá ti láàmójú kúrò ó ní yóò parun ọmọbìnrin tó bá sì ti wà tó bá ti fẹ́ràn ọkùnrin jù olè ní ó padà yà wọ́n ń forí irú wọn sògùn owó ni òun lẹ̀ ń wò lẹ́nu ní tí ìyá rẹ̀ fún ọ tó ọ àbí kí dáàdi yẹn ra Lexus fún ẹ parẹ́ lomi wa ni tí tọkàn tóun ò bá fẹ́ ò tí kọ́lé tí ò tí ní kí lorúkọ mọ́tò tó dáa jù ú sí. èèyàn kan náà ló pè mí wọn ni mo ti sọ lọ́dẹ́sẹ̀ àná ni mo sábà jẹta wọn lòun fẹ́ fowó tún ìṣe mi Daddy I'm living in America ẹyin ẹyin kí lorúkọ kí lorúkọ àdúgbò rẹ̀ tó tiẹ̀ pé òun gan ṣe Washington àbí kí ló tiẹ̀ pé mo ní ẹ̀ lóò ó ní ó kọ́kọ́ ní gbàdúrà fóun ni ó dákun mọ́ kì í nù ọ̀rọ̀ ló débẹ̀ èmi ò sojú kòkòrò tí n bá sì afẹ́fẹ́ yàwó kádà wà á kó wá bá mi nàìjíríà ni èmi kọ́ máa wá kó bá ẹ lábẹ́ríkà torí <laughs> orí òkè mi ní orí òkè lọ tí orí òkè wà lamẹ́ríkà ni ìsì lè jókòó tí sínú òtútù wọ́n mọ̀ pé agíjù ọ̀bọ lèmi inú ọgbó ni mò ń gbé hallelujah tó bá ti mọ̀ pé ó gbénú gbó ìsì pé o sì wẹ̀fẹ́ wá jalè màá sọkọ ẹ̀ má wọ̀rí ó bá ní dáàdì hello mo ní hi ló bá ní dáàdì ẹ gbàdúrà fún mi mo ní ìdí ọkọ Ah, olúwa ṣàánú fún wọn ṣàánú fún wọn mi ìbú yín o òun náà ti máa òun náà máa wò mí báyìí ah, <laughs> mo bọ̀ ní kò sórí òkè o ó <laughs> bá dẹ̀dẹ̀ ó bá dẹ̀ gbàdúrà ó bá sọ̀tọ̀ ọ̀sẹ̀ kan dáde òun lálà àwọn ń pọn mi èmi wá hẹ́ẹ̀pù àwọn ah, mo ní olúwa ṣeun áńgẹ́lì ọlọ́run ní hẹ́ẹ̀pù yín o ó tún tọ́sẹ̀ márùn-ún ó tún ní dáàdi máa túṣì yín mo ní wàá túṣì mi mo bá pàdùmí mi àdùmí gbọ́ wọn náà máa túṣì mi o aláìlámojú kúrò òun ló jẹ́ kí wòlíì mi ṣògo ẹ̀nu kó o tó wòyàn ṣùṣùṣùṣù kó o ní àtùpà pálọ̀ o mà kó o fẹ́ ṣògo nù ni mami before God can told you láyé àtijọ́ ọkùnrin ló máa róbìnrin pé ó wù ú ṣùgbọ́n láyé òde òní kò sẹ́ṣẹ̀ ń bẹ́ o don má má misquote mi o lè rí o lè rọ́kùnrin tó wù ẹ́ kó lọ bá sọ̀rọ̀ ó dáa púpọ̀ torí pé ọkùnrin yẹn lè má lè bóbìnrin sọ̀rọ̀ àìsàn bẹ́ẹ̀ ń ta rẹpẹtẹ àìmọye ọkùnrin bíi tiwa báyìí tá a lè bóbìnrin sọ̀rọ̀ ayé ìgbà kan nígbà mo wà ń kékeré táwọn ọ̀rẹ́ mi bá ní bí ọdún máa níyẹn obìnrin ọmọ yẹn lòun láìkí ẹ màá lọ bá mọ́mì mi mọ́mì mi ọmọ kan sọ fún mi wọ́n sọ fún òun láìkì mi. èmi èmi tó jẹ́ pé náà sọ fún mi pé tí mo bá wò tóbìnrin bá ti fara kàn ẹ́ lóyún mọ́ ẹ lọ́wọ́ nìyẹn ayé ẹ bàjẹ́ tí mo sì ń gbé lọ́dọ̀ èèyàn ànàfẹ́ ẹ kú làlà ẹ máa làlà tá a máa fi ṣán fìdí òun náà máa fi ń nà mí. tó jẹ́ pé ọ̀dọ̀ ìyá oníyàmó ìyá mi ti sọnù láti kékeré àjẹ́ ti pàyà mi jẹ èmi mo ti sọ fún yín mo ní àjẹ́ ló pàyà mi jẹ àwọn kírẹ́tì oníròkè yìí ló wà lamẹ́ríkà orí òkè wo orí òkè wo mo pé bẹ́ẹ̀ ni mọ́mì mo pé ẹsẹ̀ mẹ́fà ni láwọn ò já ṣègbè ẹ já gbàdúrà wo ìwọ tó ń wò mí tó wo ìparí ọ̀rọ̀ yìí apẹ́ lóòótọ́ ṣùgbọ́n mo kà fẹ́ jẹ́ kó o mọ̀ pé mo fẹ́ jẹ́ kó o ṣe kinní kan lẹ́nu gbé ìjòkó bóyá ibi iṣẹ́ ló wà gbé ìjòkó ẹ̀ jókòó bí mo ṣe jókòó yìí wàá ní olúwa tó o bá ti ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run tí ò dẹ́ ẹ lóhùn látọjọ́ tó ti pẹ́ lẹ́ni ló máa rí nǹkan yẹn gbà ọmọọba wí bẹ́ẹ̀ ọlọ́run ló sọ fún mi bẹ́ẹ̀ létí òkun ní aago mẹ́rin kù ìṣẹ́jú márùn-ún ní àpòmọ́júmọ́ yìí ọlọ́run ní àwọn ọ̀pọ̀ èèyàn ti ń béèrè nǹkan tipẹ́tipẹ́ ṣùgbọ́n wọn ò rí gbà èmi ò mọ tó ń béèrè orí ṣùgbọ́n kọ́ wọn bí wọn ó ṣe béèrè lẹ́nu bíbélì sọ pé ó ní béèrè ó ní ìwọ yóò sì rí gbà á ó fi fún ọ mọ́mì lọ gbé ìjókòó kan google and look for one share bí irú tọ̀dọ̀ mi báyìí ẹ mọ̀ tó ra share fún mi orúkọ jésù ọlọ́run bá mi bùkún fún orí àtìtì àpótí ni màá fi ń jókòó tẹ́lẹ̀ yáa ẹ̀ wò ṣùṣù ó dẹ̀ gbé jòkó ránṣẹ́ sí mi láti ìlú òyìnbó olùdáàdì mo ti gbẹ́rù mi kan dé ẹ lọ síbẹ̀ nìkan gbé share kan fún yín mo bá yín gbé dé èyí tí mo fi ń jókòó gangan lọ́fíìsì mi nílùú ọ̀hún ni tí mo fi ń jókòó tí mo fi ń wo program yín ni mo gbé wá fún yín èmi náà bá ń yí kiri mọ́mí àyè àgbà ẹ̀ sọpẹ́ àyè àgbà mi àyè àgbà ẹ̀ orí tèmi náà àyè ti gbà mí èmi ọmọ ọba tí mo ń jókòó sórí àpáta tẹ́lẹ̀ ìdí mi ti fẹ́ la. èmi náà wá ń jókòó sórí iṣẹ́ àti yí lórúkọ Jésù àyè àgbẹ̀ ẹ̀ mo sì ní di fáànì sí ọ́fíìsì mi omi ní fáànì orúfẹ́ pa èyí tó ń fẹ́ báyìí ẹni bó ṣe ń pariwo bíi fáànì yíbò lórúkọ Jésù àyè àgbẹ̀ ẹ̀ mo àgbà ẹ̀ ah, oh, oh my God ṣe báyìí túnṣe báyìí orí bó ṣe kù àyè àgbẹ̀ níbi táyé ti fún ẹ pa mo ní àyè gbẹ̀ ẹ báyìí a fún ẹ láyè ṣàmì mo tún fẹ́ gbàdúrà nìyẹn o mo ní o wá jókòó kan jókòó sí èwo ló wá lọlẹ̀ mọ́ màmá yẹn pẹ́pẹ́pẹ́ báyìí dìde lẹ́gbẹ̀ẹ́ jókòó dáadáa ó ti ń béèrè nǹkan lọ́wọ́ ẹlẹ́dàá rẹ láti pẹ́ bí mo ṣe wí ni o ṣe wí lẹ́nìí àṣẹ Elédùmarè ni àṣẹ tí a fún ọjọ́ ni ọjọ́ fi ń yọ àṣẹ tá a fóòrùn lòrùn fi ń ràn àṣẹ tá a fòkun ló fi ń ru tí ò sinmi àṣẹ tá a fún ìrìlèrí fi ń sẹ̀ tí ò dáwọ́ dúró òjò lọ́mọ ayé ń dá dúró wọn kì í dá ìrì dúró ogun ọ̀run sọ fún mi pé kí n sọ fún ẹ pé a ò ní dá ọ dúró mọ́ àdúrà rẹ ti ń rẹ̀ dẹ̀dẹ̀ bí àdán yẹn lẹ́nìí yóò wọ ilé àṣẹ lọ oh my god mo ní yóò wọ ilé àṣẹ lọ yóò wọ ilé àṣẹ lọ ẹ bọ ọpẹ rẹ dà ah, mo ní yóò wọ ilé àṣẹ lọ lórúkọ jésù ọ̀rọ̀ rẹ yóò wọ ilé àṣẹ jókòó sáyé ti gbà ọ́ pé tẹ̀lé mi báyìí wàá gbọ́rúkọ jésù lẹ́ẹ̀méje orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù jehovah tí òun wí bẹ́ẹ̀ jehovah jehovah jehovah jehovah. Jehova, Jehovah ọlọ́run ìṣẹ̀dá ayé gbogbo sọ̀kalẹ̀ wá síwájú mi bàbá mọ́mi bó ṣe wò mí ogun ọ̀run sọ̀kalẹ̀ síwájú ẹ̀ báyìí gbàgbé pé mi ò ń wò mí ọ̀run ni kò ń fáìtì báyìí olúwa sọ̀kalẹ̀ má wo fóònù mọ́ má wo kọ́mẹ́ǹtì mọ́ etí nìkan ló kọ́ fi gbọ́ mi n ta fẹ́ ṣe bá a ṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ni orúkọ jésù méje yẹn jehova méje yẹn wàá wá dijú ẹ pínpínpín wàá ní ogun ọ̀run sọ̀kalẹ̀ síwájú mi bàbá mi sọ̀kalẹ̀ mo lọ́rọ̀ tí mo fẹ́ bá ọ sọ ah dádì mo lọ́rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ àkókò yẹn ti tó báyìí o mo mọ̀ọ́mọ̀ dìlé táìmù yẹn di àkókò yẹn aago mẹ́ta péré ni ó sì ti fẹ́ lù ó kù ìṣẹ́jú díẹ̀ bí ìṣẹ́jú mẹ́wàá mọ́mí ṣé o ti ṣe rìáísà lọ́wọ́ àrìáísà aago mẹ́ta gẹ́rẹ́gẹ́ ti nàìjíríà la máa bẹ̀rẹ̀ ń bí bóyá aago mẹ́ta gẹ́rẹ́gẹ́rẹ́ tọ̀dọ̀ tiẹ̀ lọ́hùn tó o bá ti rí tì sí ṣe dúró dago mẹ́ta tọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n wàá díjú ẹ̀ pa wàá ṣe ojú ẹ̀ pa má mà lájú ẹni rélédùmarè ọ̀run ló ń lọ o Mósè rí ojú rẹ̀ pọ́n bí ẹyẹ iná má dẹjà torí tó o bá dẹjà mi ì lè gbàdúrà o ọ̀run máa ń sọ̀kalẹ̀ wàá wá pé dáàdì mi o bàbá mi ọlọ́run mi ṣó o lò ó ṣà ṣé kìí ṣòṣà rẹ ló ń pè bàbá rẹ ṣé kìí ṣe ọ̀yàgbá ṣàngó ọbalúayé ọlọ́fin ògúnládé àwọn ọkùnrin nu ni hmm, ló ń pè tó bá jẹ́ jésù ló fẹ́ pè pé dáadáa kó pọ̀ ọlọ́run ọlọ́run àwọn ọ̀gá ògo ọlọ́run àwọn ọmọ ogun ọlọ́run israẹli o sọ̀kalẹ̀ dádì dáàdì sọ̀kalẹ̀ wọ́n á dẹ̀ díjú ẹ̀ pa wàá fọwọ́ di báyìí àbí kò di pa tó o mọ̀ pé ò ní ṣe torí àwọn kan ọ̀hún lè díjú ṣẹ́jú kan ọlọ́run ò ní fọ́ ẹ lójú o kò dàbí àwa báyìí alájọ alájọ àkúkú ríran òun náà àmì ní orúkọ Jésù olùgbàlà wàá wá díjú pa bàbá mi sọ̀kalẹ̀ wàá máa bá sọ̀rọ̀ bí ẹni bẹ́ẹ̀ ni ẹnukẹ́nu má mà jẹ́ kọ́ ọmọdé stop ẹ̀ lọ wá ìjòkó ìjòkó ni kó o lọ wá ìjòkó lọ wá jòkó ìjòkó àpótí n kò mọ lọ wákàbà àkàràbà àkàràbà mi àkàràbà hẹ́n bóyá nǹkan bá wù kó o pè stúdì sí ẹ̀ ṣé o ti rí tó o bá ti wá pé dádì mi sọ̀kalẹ̀ mo lọ́rọ̀ tí n ó bá ọ sọ a fẹ́ jọ sọ̀rọ̀ dádì invite him talk to him it's not by shouting you know dádì ni ẹ́ irọ́ ọlọ́run mi elédùnmarè ọlọ́run israẹli ayérayé jehovah jehovah. Jehovah, Jehovah, Jehovah, Jehovah, Jehovah, Jésù Kristi, Jésù Kristi, Jésù Kristi, Jésù. Ah, ẹ máa bá àwọn obìnrin ṣe máa ń pè yẹn, ó mọ bóyá tó bá fẹ́ gbowó lọ́wọ́ àwọn dádì, ẹ sáà máa fẹ́ máa fẹ́ gbowó lọ́wọ́ dádì tí àwọn àdùnníbàdà bá fẹ́ gbowó lọ́wọ́ àwọn ọkọ wọn, lọ́wọ́ ọkọ ẹ̀, á ní dáàdì dáàdì o ẹ máa kúrò rọ̀lẹ́ sàlàfíà lẹ́wà ọ̀rọ̀ yìí sáà máa ń pa mí lẹ́rìn ṣáá wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ dáàdì nìyẹn o. wọ́n máa ní sẹ́wọ̀n bá wọn gbélé ni báwo mo ṣe mọ̀ pé wọ́n gba nǹkan lọ́wọ́ bàbá ẹ̀yin mọ́mi ẹ mọ̀ pé kò sí bí wòlíì ṣe jẹ́ wòlíì tíyàwó wòlíì o bàbá kó máa yọ ọ́nà lẹ́nu bá ní ní oh, pásítọ̀ wa eh, dáàdì o ṣé a wọlé ṣé ẹ wà nú àwẹ̀ ṣé ká wọlé wọlé kí nìyẹn ṣé ẹ gbàdúrà fún yàn lọ́wọ́ ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn o dáàdì sọ́lọ́hún wà lọ́dọ̀ yín lẹ́ni <laughs> dáàdì ah, mo mọ̀ pé mo wà nú àwẹ̀ mo dẹ̀ ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ọ̀rẹ́ pé mi láìkì ọlọ́run ó dárí jí wa ọlọ́run ó dárí jí wa bẹ́ẹ̀ ni kò ṣe ṣe sí bàbá rẹ tí ń bẹ lọ́run lẹ́nu I want you to friend with God. You need to friend with Him. Talk to Him in a silent way. Talk to Him in a maliciously. Talk to Him in a good manner. I want you to call Him. My Baba Min Luluwa. As you are respecting Baba Adeboye, as you are calling Baba Omoba, as you are calling many people àìmọye ẹni tó jù mí ló lè dá mi bí tán lè tán ti bí ètò jù mí dáàdì wa o dáàdì wa o you need to call them like that dáàdì I want you to calm down wọ́n ní ní ìsọ̀rẹ́ ọjọ́ ọlọ́run á sọ̀kalẹ̀ sínú ọgbà Édẹ́nì abádámù sọ̀rọ̀ ní ẹnu kó ẹnu ìsàlẹ̀ ọjọ́ aago mẹ́ta rí ọlọ́run that is where I'm talking to my God there's no anybody can call me even the president of Nigeria láago mẹ́ta kò sọ̀rọ̀ tó lè béèrè lọ́wọ́ mi àfi tí bá kà màmá mi tí mi ní kankan tó fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run if i'm talking to my God mi mọ tó fẹ́ gbé fún mi I won't answer you kódà tó bá tún pè mí jù gan mo lè sọ̀rọ̀ kí ló dé because I want to talk to my God kò sí ẹni tó dàbí rẹ̀ láyé you respect him dáàdi ẹ káàbọ̀ dáàdi mo gbà pé o ti dé síwájú mi you will stand up immediately first wàá dìde you will kneel down in your name wàá di apá sí àyẹ̀ mú dáàdì mi sit down àyè rẹ̀ rẹ̀ dáàdì mo ní gbólóhùn ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ. bàbá kúnlẹ̀ i'm teaching you how to talk to God. mami tí o bá dá ọlọ́run tó o béèrè lẹ́yìn ọjọ́ méje ní ọlọ́run ò pè mí kì í sọ̀rọ̀ ìgbéraga that means olówó kankan ní o béèrè dáadáa nù ni á dáhùn àṣẹ Elédùmarè ni àṣẹ tí a fún ọjọ́ ní ọjọ́ fi yàn tẹ́wọ̀ rẹ mú gbàdúrà fún ọ káago mẹ́ta yẹn ó tó lù kí n tó gbàdúrà àwọn tó bá lùà ní Nàìjíríà ká lè jọ darapọ̀ two forty eight la wà ń bí báyìí mo dẹ̀ ń lọ lé báyìí mo ti kọ́ ẹ tó bá ti wá sọ pé dádì jókòó dádì á jókòó lẹ́sẹ̀kẹsẹ̀ dádì ìkan báyìí ni mo fẹ́ o àwọn báyìí láṣẹ mi o dádì gbà mí o báyìí ni mo ṣe fẹ́ rìn o báyìí sá o béèrè dáadáa lọ́wọ́ ẹ̀ mami don't control ẹlòmíì ṣàwáwí ju nǹkan mi lọ dádì ẹ ó dẹ̀ mọ̀ pé mo ti gbàdúrà sí yín dádì mo dẹ̀ fẹ́ kọ́lé dádì mo fẹ́ náyà dádì mo mo mo ti gbàdúrà gbàdúrà mi ìdẹ̀ tí náyà kí ló dé ọlọ́run tó ṣe fún mi. ó sì ń yá ṣàròyé ni o. kí mo sọ ó sì ń ṣàròyé ni ọlọ́run mọ̀ ní tó ń là kọjá yẹn mami ọmọ mi ò gbọ́ dẹ́rẹ́dì ọmọ mi ò gbọ́ tèmi mo ti pé bẹ́ẹ̀ lọ́wọ́ ó dẹ̀ mọ̀ pé mo sin ẹ lọ́rùn hmm, ó mọ̀ pé ó ń sìn mo dẹ̀ fún wòlíì lówó àìmọye àwọn wòlíì tó ti gba nǹkan lọ́wọ́ mi ṣùgbọ́n ayé mi ò tí dẹ́rẹ́dì báwo ni mo ṣe fẹ́ ṣe báwo ni mo. Hmm, ọmọ ọba kọ́ ń bá sọ̀rọ̀. dádì ọ̀nà mi ṣókùnkùn ọmọ ọ̀pọ̀ náà rẹ̀ ṣókùnkùn dádì ẹ mọ̀ pé mi ríran ó mọ̀ pé ó ríran dádì jẹ́ kí ojú mi ó là ó ní bátílẹ́mẹ́nù afọ́jú kí ni kí èmi kí ó ṣe fún ọ bátílẹ́mẹ́nù ṣe dá lóhùn pé kí èmi kí ó lè ríran that is it answer and question ni answer and question and answer ni kí ni kí èmi ó ṣe fún ọ kí èmi ó ríran dáàdì mo fẹ́ ríran mi ìrọmọ bí mo fẹ́ bímọ dáàdì mo fẹ́ bímọ kì í ṣe pé dáàdì mo ti wọlé ọkọ látọgbọ́n ọdún mi mọ̀ sí ìbímọ. ó mọ̀ pé ò bímọ àwáwí ni. ó ní ìwọ obìnrin ọlọ́mú tí yìí ó ti mu tí ayé tó ṣe tó ṣe bìnàbìnà nínú bíi èmi ò mọ arábìnrin rẹ tó ń wojú ọlọ́run fún ọmọ ni tí mò ń wọ́ lọ́dọọdún fún ọmọ ó ní ní ọdún ìwádẹ́gbọ́dọ́dún tó ń bọ̀ wá gbọ́mọ wá àgbé Samuel wá ó sọ tiẹ̀ òun wojú ọlọ́run fún ọmọ ni basic mi ò mutí tó bá jẹ́wọ́ wàá ọtí wo ni mo mú eh, ọtí wo ni mo mú ọtí wo ni mo mú èmi obìnrin ní jẹjẹjẹ pé mi ti rọ ọmọ bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí that is where you are praying to your God that is where your God is not answer you that is why you are see different people that overthrow you tó jẹ́ kó ti kọjá ẹ because they know how to ask in God something ìtọ́ṣe wa nílẹ̀ Yorùbá nìyẹn we didn't know how to ask but àròyé wa pọ̀. àní kí Tinubu má di president ẹ̀ pẹ́ àní ẹ̀ má kàmpéènì ẹ̀ kàmpéènì kí ló kẹ́ ẹ pẹ̀lú kàmpéènì daddy stop him and daddy will stop him daddy let him go back to London daddy lọ gbé sí London padà kó jókòó síbẹ̀ that is it kò jù bẹ́ẹ̀ lọ sit him down. Sit my enemy down. Don't let my enemy stand up against me. Stop them immediately. My God will send the authority to the place and stop them immediately. Àṣẹ lọ́ba ń pa. Ó o ma aláṣẹ ni mí. Kémi ṣe kí ni o? Kémi pa àṣẹ. Mami, use your control chunk. Don't control. Ó ní jẹ́ kí ìmálẹ̀ kí ó wà ó ní ìmọ́lẹ̀ sì wà ó sì rí pé ìmọ́lẹ̀ ó ní ó sì pẹ́ ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ tó tí òkùnkùn sì borí ó pàṣẹ fún omi kí ó wọ́ kí àyàngbẹ ilẹ̀ kí ó wà immediately effect he asked Moses stretch your stick to the river to the sea immediately ó kú sí what are you talking about kí ló ń fọ ọlọ́run pè kí ló ń fi ọlọ́run pè àjẹbí iná alágbára ìṣẹ́jú méje ló kù mami o dẹ̀ ṣe ń wá ìjòkó o ò tí ì rí síìtì o ò tí ì rí ìjòkó ah, èso ò ní jẹ ẹlẹ́rè mo léso ò ní jẹ ẹlẹ́rè ìṣẹ́jú méje ló kù o gbọ́ mi dáadáa ìṣẹ́jú méje ló kù lẹ́yìn àdúrà náà mami wàá ṣẹbọ ọpẹ́ rẹ lọ wá èèyàn kan ní nàìjíríà owó tó tóbi jù ní one thousand bóyá wòlíì ẹ bóyá wòlíì ṣọ́ọ̀ṣì ẹ ṣùgbọ́n ìránṣẹ́ ọlọ́run ni kó o fún one thousand péré ni o mami ẹbọ ọpẹ́ rẹ nù nù ó wà nínú exodus ọlọ́run ni kó o ṣẹbọ ọpẹ́ lẹ́ni ni bóyá lọ́la àsìkò tó bá wù kó o gbọ́ mi bó o bá gba àdúrà yìí lẹ́yìn àdúrà náà ẹbọ ọpẹ́ rẹ lọ san ẹbọ ọpẹ́ rẹ one thousand naira péré ẹ̀bọ̀ ọpẹ́ rẹ̀ kò di dandan mi ni ó fún ọmọ ọba o o lè fún wòlíì rẹ pásítọ̀ chọ́ọ̀chì yẹ ò bá jọ ìbò mi ni ó lọ fún wa one thousand dollar o èyí tó bá lágbára but ní nàìjíríà is highest money one thousand lọ mú lọ sí ẹ̀bọ̀ ọpẹ́ rẹ tó o bá ìdẹ̀rẹ́ ni lọ fún àwọn motherless baby tó o bá níránṣẹ́ ọlọ́run tó trust lọ fún àwọn opó. God will answer your prayer immediately first. That is the prayer. Oku six minutes uh, to go. Wá ìjòkó kó wà comfortable mbẹ̀. Wàá wá porúkọ Jésù méje Jehovah méje. Wàá did you ever? pa. A ní dáàdi mi ti bẹ lọ́run. Dáàdi mi sọ̀kalẹ̀ mo ní gbólóhùn ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ bàbá mi ti ń bẹ lọ́run sọ̀kalẹ̀ mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ dáàdì ẹ sọ̀kalẹ̀ àkókò aago mẹ́ta náà ìnáwó máa ń sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ dáàdì àdì ẹ sọ̀kalẹ̀ and you immediately tó rí pé dáàdì you are woke up ẹ káàbọ̀ sà wàá wá dìde lórí ìjókòó yẹn you will kneel down with your you, you close your eyes o dáàdì mi nǹkan báyìí ni mo fẹ́ o má ṣàròyé o bí mo ṣe kọ́ ẹ o má mà ṣàròyé mọ́mì tó ń gbọ́ mi má ṣàròyé o dádì mo fẹ́ lọ́kọ ni o dádì mo fẹ́ ṣègbéyàwó mo fẹ́ ṣègbéyàwó ní december thirty báyìí dádì mo fẹ́ bímọ nínú ọdún yìí nínú oṣù báyìí jẹ́ kí gbogbo ayé rí oyún nínú mi lóṣù báyìí àwọn ọmọ mi tí wọ́n gbọ́ràn láti sìn ín lọ olúwa mú wọn padà wálé lẹ́rìí mọ́mì tádùá rẹ ò bá gbà tí o sì lọ́wọ́ kò nínú láàrin ọjọ́ kẹrìnlá sí ìkeje ọjọ́ keje sí ìkẹrìnlá mami wàá wá ṣe testimony ṣé o ti ṣe tán ó kù ìṣẹ́jú mẹ́rin ọ̀yà lẹ́yìn let's toss invite our daddy jókòó confidently jókòó dáadáa ṣé àyè yẹn gba ọlọ́run ṣé àyè yẹn gba ẹ̀ jókòó orí bí èmi ṣe jókòó mami kan ló gbé ṣáà fún mi ọlọ́run á fààyè gba mami yẹn ó ti rí nígbà tó ń sẹ́ndì jókòó gbọ́ èèyàn kan wà bẹ́ẹ̀ ó lóun fẹ́ ra ṣíà fún mi ìwọ náà ló sọ ó lóun fẹ́ ra fáànì sí ọ́fíìsì mi tètè pè mí tó bá ti ṣe tán o ìwọ tó fẹ́ ra AC yẹn àbí AC ló fẹ́ rà òkè pè mí tó bá ti pè mí máa fún ẹ lákàntì pè mí o máa ń sọ pé torí mo ti gbọ́ bó ṣe sọ ni mo ṣe gbọ́ ń bí mo sì mọ̀ ẹ́ jẹ́ kí dárúkọ ẹ mo ti gbọ́ hallelujah òkè ó kù ṣẹ́jú márùn ó kù ṣẹ́jú mẹ́rin <laughs> àbí ṣẹ́jú mẹ́rin ló kù ẹ já bẹ̀rẹ̀. Oya, yá orúkọ jésù díjú ẹ o jà tó bẹ̀rẹ̀ ṣé o ti ṣe tán one two go ògo ní fọ́nba àti fọ́nba àti fọ́n lọ́rùn ẹ̀mí mọ́ bí ó ti wà láti kọ́ ṣe ó ń bẹ bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù Jehovah, Jehovah. jehova. Jehovah, Jehovah, Jehovah, Jehovah. Ẹ̀mí mímọ́ Ọlọ́run bàbá mi ti ń bẹ lọ́run kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ o kí ìjọba rẹ dé ìfẹ́ tí ẹni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run ẹ̀mí mímọ́ bí ẹ ṣe ń ṣe lọ́run ni pé kẹ́ ẹ ní ìwọ̀n ọjọ́ ìrọ̀lẹ́ báyìí Ọlọ́run sọ̀kalẹ̀ olùgbé ibẹ̀ ògbó nínú ọmọ ènìyàn fọ́hùn ògbé nínú adélébọ̀ ṣoge ẹ mà káàbọ̀ bàbá mi ti ń bẹ lọ́run mo gé o dáàdì mi ẹ káàbọ̀ sà mami ẹ kí ọlọ́run olúwa ẹ káàbọ̀ dáàdì mo gbàdúrà jẹ́ kí gbogbo ènìyàn tó wà lórí ìkànnì yìí gbogbo tí wọ́n béèrè lẹ́ni ọlọ́run jẹ́ kó di mímúṣẹ ọlọ́run bàbá mi mo béèrè kínú oṣù kejìlá yìí ó tó parí lọ sí ìlú Benin láti lọ dá Sunday Igboho sílẹ̀ ọlọ́run mi mo bẹ̀bẹ̀ gbogbo àwọn aninilára ilẹ̀ Yorùbá yìí olúwa lọ ní wọn lára ọlọ́run mo bẹ̀bẹ̀ fún gbogbo ilẹ̀ àwọn ajàjàgbara ilẹ̀ Yorùbá yìí ikú òjijì kò gbọdọ̀ pa ẹnìkọ̀ọ̀kan wọn gbogbo àwọn àyànfẹ́ tí wọ́n ń fẹ́ mi tí wọ́n fi ọkàn wọn bá mi lọ ní gbogbo ìgbà ọlọ́run ìpè ọlọ́run ayérayé dá wọn lóhùn àdúrà jẹ́ kí àdúrà wọn jẹ́ ìtẹ́wọ́gbà gbogbo tí wọ́n béèrè níwájú rẹ léni ọlọ́run ó ti di múmú ṣẹ ọlọ́run mo dúpẹ́ pé o ti ṣe nǹkan wọ̀nyí ní orúkọ jésù kristi agbára wa dáàdì mi ẹ káàbọ̀ god bless you sir ní tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín yẹn ẹ ṣeun dáàdì god bless you sir hallelujah mami bí ọlọ́run ṣe ń ṣe ọlá ènìyàn it is well with you gbogbo tó o béèrè lórúkọ jésù yóò di mímúṣẹ yóò di mímúṣẹ ogun ọ̀run ti gbé lọ nìyẹn láàrin ìṣẹ́jú kan sí kejì kò pẹ́ máa wá ojú ọlọ́run láago mẹ́ta tó jẹ́ ọ̀sán máa wá ojú ọlọ́run ní àfẹ̀mọ́júmọ́ aago mẹ́ta òru ní àkókò náà ni Jákọ́bù báńgẹ́lì àti ènìyàn jà ó ní tí ìwọ kò bá súre fún mi ó ní ìwọ kì yóò lọ lákòókò náà a súre fún ọ gẹ́gẹ́ bí wòlíì bí aago mẹ́ta ṣe lù lénìí lórúkọ Jésù ìrètí àánú kó wọnú ilé rẹ ìbùkún kó wọbẹ̀ àṣẹ ọ̀rọ̀ kó dáhùn àdúrà rẹ gbogbo alágbára bí òkùnkùn tó bá tún di àdúrà rẹ mú ilẹ̀ kó lanu gbẹmẹ látẹ̀ní lọ ọlọ́run ìpè tó ní májẹ̀mú kó dá ọ̀rọ̀ sí ọ lẹ́nu iṣẹ́ rẹ ò ní di òkú wọ́n tó wá ìwé ìgbélú lọ rí gbà lẹ́ni lórúkọ Jésù ọ̀nà sí fún ọ ọ̀nà kì í dímọ̀kun kó mọ́ ríbi ru tó bá wá rí bẹ́ẹ̀ ògo rẹ kó máa fò lókè lálá ò ní kú fọ́tayọ̀ ò ní gbọ́mọ gbè ìwọ tó ń wojú Ọlọ́run fún ọmọ ilẹ̀ rere sọ nínú rẹ mo dáwọ́lé inú rẹ lórúkọ tí mo sọ sínú ìwọ tó ń wo tí ọkọ fún aya àti ohun gbogbo tó fẹ́ ṣègbéyàwó Ọlọ́run ìpè kó fún ẹni bí ẹni ọkàn rẹ mo gbàdúrà gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tí ẹ ti ṣubú ti ara àti ti ẹ̀mí Olúwa yín dìde yìí àkọ̀tún agbára èyí tí èèyàn fi ń sọjí kó wọnú ayé yín lọ ilẹ̀ Yorùbá gbọ́rọ̀ Olúwa kó o kúrò nínú ìdè gba òmìnira ìwọ ilẹ̀ yìí bẹ́ẹ̀ ni ẹni tí ìwọ yóò lò mo gbàdúrà fún Sunday ọmọ Adéyẹmọ kò ní rẹ̀ ọ́ ò ní ṣàárẹ̀ ikú òjijì ò ní tọ́ sí ọ láti wákàtí lọ ilẹ̀kùn àánú ṣí fún ọ ìyá rẹ ilẹ̀kùn àánú ṣí fún àwọn ọmọ rẹ ilẹ̀kùn àánú ṣí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ti Sunday ọmọ Adéyẹmọ ilẹ̀ àánú ṣí fún yín o gbogbo àwọn tí wọ́n dìtẹ̀ rẹ̀ ilẹ̀kùn lanu gbé wọn mẹ́ mo gbàdúrà ẹ ò ní kú fọ́tayọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ ọba tí ẹ ń gbàdúrà tí ẹ sì ń kí mi tí ẹ ń gbàdúrà fún mi ní gbogbo ìgbà lórúkọ jésù ọlọ́run kó gbàdúrà fún yín ohun tó ti dára nínú ìrìnàjò yín ò ní dàrú o ògo ọlọ́run yóò wà pẹ̀lú yín iṣẹ́ yín ò ní dàrú ẹ̀yin tẹ́ ń fo fún wa tẹ́ ń fún wa ní tẹ́tẹ́ ń kọ́bọ̀ yín àpò yín ò ní gbẹ fún rere ilé yín á máa dàgbà ògo yín á máa bú jáde bẹ́ẹ̀ ni olúwa wí bẹ́ẹ̀ ni ogun ọ̀run sọ o jésù náà olúwa àti olùpìlẹ̀ṣẹ̀ ọgbọ́n wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìrànlọ́wọ́ àti ààbò rẹ̀ fún wákàtí méjì lénìí láti ta ti sọ̀rọ̀ ẹ̀rí pé ọlọ́run lágbára títóbi rẹ̀ kò láfiwé mami à ń ta ilẹ̀ à ń ra ilẹ̀ à ń kọ́ ilé àkókò kó ti tó ẹ wá gbin kó ẹ wá gbin kó kẹrin kan dé bá ẹ wá gbin kó ẹ wá ralẹ̀ oko ẹ má ní ọmọ ọba inú ẹ dùn ẹ wá ra lẹ̀ oko ẹ mọ iye ẹlẹ́dẹ́ tó ti pè wá ẹnu lásán lẹ́ fi ń pè wá ẹ jí gìrì sí i mọ́mì bóyá o dẹ̀ ní bísínẹ́sì kan tó o fẹ́ ṣe ṣùgbọ́n tó o tí mọ̀ bó o ṣe fẹ́ ṣe ẹ pè wá sit for advice mi ì ní gbowó kọ mi ì ní gbowó ìmọ̀ràn lọ́wọ́ rẹ wọ́n ní máa sọ Yorùbá mi ì ní gbowó ìmọ̀ràn lọ́wọ́ rẹ ń kọ́ ọ ń sì tọ́ ọ sọ́nà bí Ọlọ́run bá ṣe darí mi àti ohun gbogbo àbí o dẹ̀ nẹ́nìkan tó fẹ́ dáwọ́lé tó tí ò yé ọ ṣùgbọ́n tó o fẹ́ béèrè tọ́ni lọ́wọ́ Ọlọ́run pè mí nọ́mbà mi rèé o oh eight two five seven four five five eight zero three o oh eight five seven four five five eight zero three o oh eight five seven four five five eight zero three ẹ ló ti fásitì jù o eight five seven four five five eight zero three. o eight o five seven four five five eight zero three pàtẹ́wọ̀ rẹ̀ fún Jésù orúkọ mi ò yí padà wòlíì ọmọ ọba Abíọ́dún orí prógámù wa Great Chapel Ministry. ẹ lọ sórí youtube mi mami ẹ lọ bá mi subscribe sí bẹ́ẹ̀ ẹ lọ wo àwọn program wa aṣètúnṣe kan síbẹ̀ nísìnyí ọ̀rẹ́ aṣọ nípa four seed lọ wo mami very interested aṣẹ̀ṣe sórí youtube ni ìwọ náà lọ wo àwọn àdìtú ọ̀rọ̀ kan máa máa jáde sí orí youtube ẹ lè má máa riwò lórí facebook ní gbogbo ìgbà ó lè jóòrú lọ ọlọ́run máa kàsáré gbé wa dìde àsáré ṣe àsọfà kò gbé lọ sórí youtube you will soon love it you will be enjoying it ẹ má wọrí àwọn album wa máa máa jáde àṣírí àṣírí òkùnkùn èdìdí elédùnmarè la fẹ́ pé èdìdí elédùnmarè èdìdí elédùnmarè ẹ máa bẹ̀rẹ̀ sí gbọ́ ọjọ́jọ́ friday láago mẹ́wàá sí aago méjìlá alẹ́ kì í ṣe iṣẹ́ òru aago mẹ́wàá sí aago méjìlá èdìdí Elédùmarè àṣírí àṣírí òkùnkùn àwọn àjẹ́ àwọn oṣó àwọn ẹ̀mìrì wọ́n ṣe wọ́n ṣe ń takò ayé wa òun àti bí wọ́n ṣe ń operate àti bá ṣe máa bọ́ kúrò nù wọn èdìdí Elédùmarè la máa pè ẹ bẹ̀rẹ̀ sí gbádùn ẹ lórí Facebook láti gbogbo ọjọ́ Friday lọ which is ètà máa bẹ̀rẹ̀ lénìí èdìdí elédùnmarè wash out for it èdìdí elédùnmarè láti ẹnu ọmọọba àbíọdún èdìdí elédùnmarè èdìdí elédùnmarè mọ́mí bá mi ṣí ẹ̀ síta bá mi tẹ̀ wash out for èdìdí elédùnmarè gbogbo èèyàn ni mo fẹ́ jẹ́ ká jọ gbádùn ẹ̀ láti gbé sí alẹ́ ní nàìjíríà á lè jẹ́ ọ̀sán fún gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó káàkiri àti ní gbogbo àgbáyé èdìdí elédùnmarè every Friday ìdíje kódà tá a bá lè wá gan àwọn ọmọ mi àwọn ọmọ mi wà ní olúwa àwọn á wá sọ èdìdí elédùnmarè la pè é èdìdí elédùnmarè èmi náà wọlé ọmọ ọba lẹ́ẹ̀mà bá every Friday so àwọn tó kù àdúrà o Yorùbá nation every day làwọn yẹn anytime tá a bá ti ráyè tọ́lọ́run bá ti pè wá ṣùgbọ́n èdìdí elédùnmarè every Friday mami O máa bùtà gbogbo tó mọ̀ yẹn gbogbo ogun àwọn kòékòé àwọn òrìṣà á máa bẹ̀ gbogbo àwọn kan tó ń gbé inú igbó tó jẹ́ pé ẹ̀mí ńláńlá ni wọ́n tẹ̀yìn ò fojú rí àtàwọn tó ń bá yín gbé pàlọ́ tó ń gbé yín gbé yàrá á máa sọ gbogbo ẹ̀ àwọn ìtumọ̀ nǹkan tí iṣẹ́ tí àwọn aláǹgbá eṣiṣi tó dédé rí inú yàrá ẹ̀ yẹn àyàn ìdun wọ́n rán ìdun sílé ẹlòmíì wọ́n rán ẹ̀fọn sílé ẹlòmíì wọ́n rán èèrà sílé ẹlòmíì gbogbo ẹ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe èdìdí ni o a máa sọ gbogbo ẹ̀ ikú ò ní pa mí ikú ò ní pa ẹ́ ìwọ ló máa máa wá èmi ni máa máa sọ lórúkọ Jésù ẹni tó bá ní àrùn ní wàhálà òní dé bá mami máa gbàdúrà fún mi àdúrà tó máa gbà fún mi rèé ọ̀fà àṣìṣe mọ̀jẹ̀ ó bọ ọmọ ọba ọmọ ọba Abíọ́dún ọmọ fún mi ọ̀fà àṣìṣe mọ̀jẹ̀ ó bà á lórúkọ Jésù ọ̀fà àṣìṣe òní báyìí má gbàgbé o àdúrà tó gbà yẹn mami ṣe ẹbọ ọpẹ́ rẹ Nàìjíríà money one thousand lọ́dọ̀ tiẹ̀ mi mo yẹ tó tó ṣùgbọ́n ṣe ní ìwọ̀nba one thousand tó pé ti nàìjíríà yóò dára fún ọ ara rẹ yóò balẹ̀ ẹ̀jẹ̀ jésù àwa pẹ̀lú ẹ ẹ ṣeun púpọ̀ a ó tún máa pàdé ẹ sọ fún bàbá wa kọ́mọlá bàbá wa afẹ́ babalọ́lá pé ìmọ̀ràn wọn yẹn o àwa ò fẹ́ o yorùbá nation lẹ́ẹ̀ fẹ́ yorùbá nation No. No. no going back i stand with sunday go bye bye.